I don't matter, yeah, yeah, yeah. is Fresh 105.9 FM Ibadan. Fresh 105.9 FM Ibadan. 105 105 105.9 Professionalism nurtured by experience. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù kó jábọ́ ó fọ́nká ah, ló dáradára ti fọ́. kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́nká àtẹ̀yìn àti so àjàrà. mo lo lólùṣọ́ gidi ni. èso tán lọ́rùn gbìn yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ. torí kó má bàjá bọ́kọ́ la ṣe bá bo yìí ká. ajá balẹ̀ rèé o ó sì pọ́n o tún dán. one oh five dot nine fm na fresh e dey fresh. káfó olówó ọjà kó dán mọ́rán. ó dún òun dán gbinrin exhaustive news na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó odun odamiri programs full of wisdom o. Oh. na fresh dey dey fresh papa mama my brother my sister make una dey hear am o. Oh. fresh fm na the ogbonge radio wey dey rain o. Oh. no be only for naija kakiri àgbáyé pátá náà ti ń gbọ́. america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. ìwọ náà darapọ̀ báwọn jésù kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú ètò tó ń tún ní láyé tò àtẹ̀yí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o bọ́dún tó o tún dán one oh five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí í kanrí náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn níbi tá a ti ń dábí ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ rọ̀ bí òwe àtúndé lóòrọ̀ tòní ohun tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ́ àtúngbè èdè ò lákọ̀tún ẹ ti mọ̀ nírú àsìkò yìí tó bá jẹ́ pé bóyá bí sànmọ́nì bó ṣe gbà náà ni tó déédéé tó bá sì jẹ́ pé bóyá ọlọ́run tún ṣe kinní ọ̀hún tún yàtọ̀ díẹ̀ déédéé ìgbà yìí yóò kó wá mú wá ẹ̀já forítì yóò padà dà torí ó ń ṣe tán lásán bẹ́ẹ̀ bíi kí tó domi ni tọkùn ní domi ó ń ṣe ìyẹ̀rẹ̀ osùn bíi kó dosùn ìyẹ̀rẹ̀ osùn ní dosùn ó ń ṣe àrògìdìgbà kó gbalẹ̀ odò mọ́lúwẹ̀rí lọ́wọ́ ìka méjì kan ò ní wọ̀wọ́ ẹtu papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo orílẹ̀-èdè yìí kúkú ní bàjẹ́ rọrùn àgbò tí ń mì kò ní í láṣẹ ọba mi òkè samuel gbèsàbí ló ń kí yín pé kẹ́ ẹ lówó bímọ kẹ ẹ ṣòwò àwọn òwe ìròyìn ilẹ̀ wa tá lónìí hmm, ń bẹ bí Nigerian Tribune ó wà ń bí The Nation gbẹ̀yìn pẹ̀lú The Punch ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún náà iná làásì fi ṣẹ̀jú ẹ̀ lónìí kó ń gbogbo bá tún dùn kí gbọ̀ngbọ̀n tún kàn sí ó yá kó tún fọtẹnu rẹ̀ jáde lákọ̀tún ìròyìn èyí tó gba gbogbo ojú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa kan àkọ́kọ́ òun rèé láwọn ìpínlẹ̀ tí àtúndìbò ti wáyé ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà láwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlọ́gbọ̀n kan twenty six states àwọn tó wà lágbọ́nrin ètò ààbò wọ́n ti fọ̀rọ̀ léde o yí pé kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ rẹ̀ o ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tàbí tó rìn wọ́nranwọ̀nran tó rìn wọ́kọ̀wọ́kọ̀ wọ́n ní bí ọwọ́ bẹ́ẹ̀ e bá ohun tí ojú òkú irú èèyàn bẹ́ẹ̀ bá rí nísà yóò mọ èrò fúnlẹ̀ pa àwọn ìpínlẹ̀ tó sì jẹ́ pé àwọn àtúndìbò náà yóò ti gbé wáyé lára wọn arílára ẹ̀bọ̀nyì Yobe Kebbi Èkó Ondo Taraba Benue Borno Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkàn wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan náà gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ìpínlẹ̀ gbogbo tó kù bá a bá ti ń dojú ọ̀gbagadè ẹ mọ láǹfààní láti máa gbọ́. wọ́n ní nílé ìwé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ìbò kan mọ̀rẹ́ tó jẹ́ pé fíìmù tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá wà yìí èdè òfẹ́ gbẹ́lẹ̀ yọ̀ aráalé ṣe tán wọn láwọn ò ní gbóhùn àárò oko pa bíi ti ìhùkó mọ èé ṣe kí ló fa sábà bí ọ̀rọ̀ wọn ni ìfẹ̀hónúhàn tó lágbára ó ti ń lọ ní iléèwé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn èbó ti ọbáfẹ́mi awólọ́wọ̀ university teaching hospital oauth ti ń bẹ nílé Ifẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ tí máa ń lọ bí ẹgbẹ̀rún méjì ni wọ́n ní wọ́n máa lọlé torí kíni fíìmù bẹ̀bẹ̀ ṣẹ̀rẹ̀ fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́sùn àwọn òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ sí í fẹ̀hónú hàn òṣìṣẹ́ ẹgbẹ̀rún méjì lẹ́ni ọmọ relé kò lè jọ o àájọ mú nǹkan lẹ̀ ìyún ń bẹ ní gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch tó jáde lóòrọ̀ tòní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àìlétò ààbò tó gúnmọ́ tó ti ń fi orílẹ̀-èdè wa nàìjíríà lógbólógbó lògbòlògbò ń tún rèé o ibi tí nǹkan sì dédú ẹ̀tún wá wò kájọ gbẹnusẹ̀ wọ́n ní lórí ìjínigbé tó ń lọ lẹ́kùn orílẹ̀-èdè wa nàìjíríà bíi apá àríwá ẹkùn ilẹ̀ kóòtù òjire tọ́rọ̀ náà wá ń di gbọmọgbọmọgbọmọgbọmọgbọmọ sí i wọ́n ní àìsàṣọlọ́run pàkámọ̀rè ó yẹ kó tú àpérò fún gbogbo ọmọ eriwo àwọn tó wá wà lágbọ́nrin ètò ààbò wọn ni àwọn náà ti tún okun tòbí àwọn sán o torí ìṣọ̀wọ́ máa jíyàn gbé láwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ kan wọ́n ní ọ̀rọ̀ yìí lágbára tó bẹ́ẹ̀ gẹ́ o tó sì ti ń da omi rẹ̀wẹ̀sì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní ìrètí ọjọ́ ọ̀la nínú orílẹ̀-èdè wa nàìjíríà lọ́kàn ní ìpínlẹ̀ sokoto wọ́n ní àwọn èèyàn tí ń lọ bíi géńdé ọlọ́run ẹgbẹ̀rún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń bẹ̀rẹ̀ sí í kọ́ ní àwọn iṣẹ́ ńlá kan láti pawọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìgbógun ti àìlétò ààbò tó gún mọ́ láwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lẹ́ẹ̀kìtì wọ́n ní hey hey hey o oh! ìròyìn eléyìí máa ń bani lọ́kàn jẹ́ jùlọ àwọn ajínigbé tó jí ọmọ gbé ní ìpínlẹ̀ èkìtì wọ́n ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú wípé ẹ wo a ti sún owó tó yẹ kí ẹ san a ti sún wá sí mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ̀ bá ẹ wá ẹ san mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọmọ ọ̀hún àwọn ràn wọ́n lọ sí ògùn lọ fọṣọ o ha kábíyèsí ọlọ́run o orílẹ̀-èdè nàìjíríà ọmọ àdọ́wọ́ ọlọ́mọ́màjẹ́ ọ bàjẹ́ ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ni ìyún wà ó yá o ẹja tún lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard àkòrí ìròyìn míì tún rèé tó wà ń bẹ̀ wọ́n ní owó òrànwọ́ tí wọ́n ń san lórí ti ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ọba tá à ń lò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ṣe pàtàkì kí ìjọba orílẹ̀‐èdè yìí kó yọwọ́ ìrànwọ́ náà kúò lórí ẹ̀ kí ló dé ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ Báyọ̀ adélábù ó ní ṣẹ́gbọ́ ọ̀rọ̀ owó ìrànwọ́ iná mọ̀nàmọ́ná tí ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ń sọ àfikún ọyọ́ o kábàá lè tìmọ́nú odó tá a dọ̀rùn ńlá sí ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ní ìyún wà ní tiẹ̀ àmọ́ ní ẹ̀bá kan ìwé ìròyìn ti Vanguard yìí náà wọ́n ní ìjọba orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá tinubu wọ́n ní bí ọ̀tún ṣe ń pariwo sétí tinubu tí ò sí ń pariwo sétí tinubu pé tinubu bọ́ ọ bá wà nílé bó o bá sùn dìde o ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà <laughs> nǹkan ti ń fọyán mu o ẹ̀rú sì ti ń bẹ̀ kọ ọ̀pọ̀ iná ló ti ń pàgbínjẹ tí ẹ̀rú ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ bùṣà wọ́n ní ńgbà wọ́n sọ̀rọ̀ yìí sétí Tinubu pé orílẹ̀‐èdè wa nàìjíríà máa ń pinyin kin lọ ìjọba àpapọ̀ náà ti fèsì ó ní ìgbà wo Tinubu débẹ̀ náà hmm. oṣù méje kí ló fẹ́ foṣù méje ṣe nínú gbogbo ohun tó wà nílẹ̀ yìí ìwé ìròyìn ti Vanguard ni ló gbé àkòrí ìròyìn yùn ojú ìwé kínní rẹ̀ iná lọ́wà. orí tí mo lanúlẹ̀ látòrọ̀ tí mo ń wò pé hmm. ah, ah, ibi á ti mú gan kò tiẹ̀ wá èèyàn ah, àmọ́ àṣàbùnbì kan náà ni ní ìta gbangba ìwé ìròyìn The Nigerian Tribune eléyìí ti ti ń ṣe bẹbẹ látọdún 1949 àwọn ìròyìn tó kún bẹ̀ láàárọ̀ yìí èyí tó pọ̀ ń bẹ̀ ló ní í ṣe pẹ̀lú ìròyìn ètò ààbò ètò ààbò lọ́tún ètò ààbò lọ́sì àmọ́ lẹ́tọ̀ ààbò yẹn kì í ṣe pé àwọn ìròyìn ti ń sọ pé ètò ààbò dá o èyí tó dùn jù bẹ̀ ní tó pé ètò ààbò kẹtàn hmm. àwọn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n pètò ààbò ó kú yányán àwọn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n pètò ààbò ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ ní ìpínlẹ̀ Benue wọ́n ní gbogbo bẹ̀rù ní ó o torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òkùtù àwọn èèyàn tẹ́mi wọn ti bá àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìdigunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún òní ẹ̀ ti rí ọgbà bẹ́ẹ̀ wọ́n pé àwọn kan náà sì ń bẹ tí wọn ò tiẹ̀ tí ì rí kankan títí dàsìkò yìí ẹnì kan ò lè pé ibi báyìí ni ẹ wà àbí ọ̀nà báyìí ni ẹ tọ̀ ìyẹn ò nìkan kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òní ẹ ti jí gbé ní ilégbèé àpapọ̀ eléyìí tí ń bẹ lábújá Federal Housing Authority wọ́n ní ẹ̀ tún ti gbé ẹni tí í ṣe adarí lẹ́ka abẹ́hùn náà hmm. ẹni tí í ṣe adarí lẹ́ka tí a ti rí sí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Federal Housing Authority Director ìlú Àbújá ní ẹ̀ tún ti gbé ah, ó jọ ń pé Àbújá níbi tuntun tí àwọn èèyàn yìí tí wọ́n ṣíjú sí hmm. lásìkò ìta gbangba ìwé ìròyìn The Nigerian Tribune. oró èyí tí wọ́n ṣe ní Èkìtì yìí gan-an kò lágbára ọlọ́run kó ṣàṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà mi bá mi. yóò sàn kẹ́ ẹ hmm. tètè jójó yín nígbà tí ó yẹ yín ẹgbẹ́ òṣèlú PDP ti bájọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà sọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ń filẹ̀ yìí lógbólógbó lògbòlògbò ẹ sì káwọ́ bọ̀tán ẹ̀ ń wòran ẹ ṣèdásílẹ̀ ọlọ́pàá àpilẹ̀ ká fi gbógun ti àìlétò ààbò tó gúnmọ́ kí nǹkan mìíràn kó ba àlè rẹ́sẹ̀ walẹ̀ hmm. kí àwọn èèyàn lè sunrun àsùnà tán orílẹ̀-èdè yìí nǹkan ọ̀sán mọ́ná o hmm. lẹ́bàá nísàlẹ̀ wọn ni ọ̀rọ̀ àtúndìbò tí ó wáyé láwọn ìpínlẹ̀ kan ti ń sọ ohun ẹgbẹ́ òṣèlú PDP kò ní kópa ní ìpínlẹ̀ Plateau kí ló fa sábàbí ọ̀rọ̀ bá a bá dénú ọ̀gbagadè ilẹ̀ ìgbọ́yún o. àwọn kan náà ti mú àbá wá wọn pé àbá ni àkódànù eh, ẹnìkan kì í kó ẹni tó làbá dànù ẹ sì tún lè yí kẹpẹ́ ń tó làbá lẹ́kọ̀ọ́ dànù abáàbẹ̀hún ẹ ṣàmúlò bọ́ bá ti wúlò níta gbangba ìwé ìròyìn The Nation ibẹ̀ ni ìròyìn kan wà tí wọ́n ń pé ẹ wo ọ̀nà kan gbòógì tí a lè rìn lórí ọ̀rọ̀ ètò ààbò títí ẹ ti tán lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ò ní ká ṣe ìdálẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ state police ebo wọ́n ní iléeṣẹ́ àwọn tí í ṣe gómìnà gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn èèyàn tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí tó fi máwọn èèyàn míì náà tí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè nàìjíríà bí ti ń sunkún ipọ́n lójú bí bó ti kàn wọ́n gbọ̀ngbọ̀n wọ́n pé ẹ wo bí kò sí nǹkan kan tí a fẹ́ ṣe mọ́ lọ́wọ́ tá a wà yìí ju pé ká káwó òkè ká sì ṣèdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹni kí nìdí ìdí abá ni pé ẹni tí ọba mọ kọ̀rọ̀kọ́ ń dú àwọn agbègbè àti àyíká orí ìpínlẹ̀ ló lè mọ ibi tí àwọn tí ó jẹ́ amóòkùnsìkà figbóbora ṣeṣẹ́ láàbí yìí n ló lè mọ ibi tí wọ́n wà ẹnìkan tí wọ́n gbé wá láti Bauchi ẹ kò lè wá mọ kọ̀ọ̀rọ̀ tí ó gbà láti ọjọ́ tí ó fi wọlé sí challenge láì gba títì tààràtà kò lè mọ ẹnìkan tí wọ́n sì gbé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbé lọ ìpínlẹ̀ Delta kò lè mọ bí ó ti gba ọ̀mùnúgue wọ ìsàlẹ̀ apóta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún díẹ̀ yìí ọlọ́pàá ìpínlẹ̀ is the way to go ìta gbangba ìwé ìròyìn The Nation níròyìn tí ń pé yes ọ̀rọ̀ tó kàn rèé o ká ṣe ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kálukú. ká tó kọjá lọ sí ojú ọjà àkòrí kan tún rèé wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti fi òfin de àwọn ìpínlẹ̀ báyìí wípé ẹ wá gbọ́ o ẹ má gba àwọn owó tó yẹ èyí tẹ́ ẹ máa ń gbà tẹ́lẹ̀ lórí àwọn tó ń wakùsà ní ìpínlẹ̀ yín ẹ lẹ́tọ̀ọ́ àti àǹfààní sí gbígbà rẹ̀ mọ́ mhm. kélé ti gbé báyìí lẹ́bàá ẹ̀ ni wọ́n ní baba Mohbad alọ́ba hmm. lẹ́yìn ìgbà tí wọ́n ti hu òkú ọmọ òun fún àyẹ̀wò ó lọ ṣe òun náà lọ ṣe àbẹ̀wò síbi tí wọ́n tẹ́ ọmọ òun sí ẹ̀já wa lọ sójú ọjà tá a bá padà dé àwọn àkòrí ńlá jùlẹ̀ fún yín àgàdà ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ̀rí yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ san ìmú ajá balẹ̀ rẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. hallelujah ìjọ christ power evangelical crusade international wọ́n fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn sí ìpàdé ẹlẹ́ẹ̀kan lóṣù ní àṣálẹ́ agbára power night eléyìí tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 tá a wà nù rẹ̀ yìí ni o ní aago mẹ́wàá àṣálẹ́ títí di àfẹ̀mọ́júmọ́ ní olúùlú ìjọ wa kìlómítà 6 christ power bus stop new ibadan ife expressway ẹni tí ọlọ́run yóò máa lò ní wòlíì àti ajínrere ezekiel kébìyìmá àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí máa bọ̀ jésù àfọ́ àjàgàndúródì ọ́ jésù lolúwa cpec media partners ìbàdàn lolùkéde. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ máa yà sí ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building Abayomi bus stop Iwo road tẹlifóònù wọn ní zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀ lójú pọ́nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm la ṣe pa gbogbo ẹ̀pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé tó bá gbé bó ṣe ń gba àtẹ fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n agbàfọ̀ yípo ọjọ́. ajítòní ajítòní ah, láti jẹ ẹ̀rín tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọba ni kò tí ì bàjẹ́ torí irú yín yìí ìníjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyà abiodun makinde ṣẹpakuru mẹ́kọ̀ọ́ màákọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò kan hó gbogbo ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ èsì ni àǹfààní yìí wà o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ kọ́ bá ti ń lọ. aago mẹ́rin sí márùn-ún márùn-ún sí mẹ́fà mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ ẹ yọjú sí wọn ní ọ̀y Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. Revival Movement presents twenty twenty four National Ministers and Workers Conference láti ọwọ́ àpọ́tù tó ń kéde ìsọjí ìkẹyìn ayé àpọ́tù jẹ́dàkòjò èrò wìtìwìtì ní Camp Grant, Dr Philip Ajala farm Ibadan Lagos expressway Ibadan. láti Wednesday seven February títí wọ Saturday ten February twenty twenty four pẹ̀lú àkòrí ìkìlọ̀ láti takò asòdìsí Kristi warning against antichrist tani asòdìsí Kristi aṣojú wọn ti wọnú ìjọ kí ni ìwà wọn kí ló mú ìgbé ayé mẹ́dásẹ̀ ọ̀nà tó ròdì gbígbòòrò torí àtijẹ tí ìtajà rírajà nínú ìjọ àwọn ikọ̀ sàǹkó sànkò tí wọ́n máa ń milẹ̀ mọ́ sátani ni wọ́n bọ̀ apọ̀sù olúọlájèmí pásítọ̀ sẹ́gun òkúnsáwó pásítọ̀ olúníyà jùlọ pásítọ̀ sẹ́gun àríyọ̀ àtàwọn yòókù ọkọ̀ wẹ̀ o láti tó gètì ńbàdàn ayé ibùgbé ọ̀fẹ́ jíjẹ mímu ìrọ̀rùn lọ́bàdé pa gbogbo ìdíwọ́ tì apọ̀sù jédàkọ̀ òjò lólùgbàlejò tẹlifon zero zero three three four four five one two one àwọn ẹ̀mẹ̀wá sọ̀rọ̀ kristi ti dáyé ẹ̀wọ́ agbásìrí nípa wọn jésù lolúwa ọlá lorúkọ mi. ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city. òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí. mo tún wá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o. ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí. ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́ olúwa ni lórí nìyẹn àti ẹ̀kún rẹ̀ ìsọjí alágbára méje alágbára tọ́lọ́run wòlíì abọ́sẹ̀dé ayẹnigejì bẹ́ẹ̀ dàbí ra ayọ̀bí kò máa bọ̀. jésù kristi oníṣẹ́ ìyanu ó tún fẹ́ rọ̀jò ìyanu lọ́lọ́kan òjọ̀kan sáyé gbogbo onípojìpọ̀ ẹ̀dá tá a jọ gbàdúrà níbi àkànṣe ìsọjí ọlọ́jọ́ méje tó máa ń wáyé lọ́dọọdún ní beulah joy cherubim and seraphim gospel church àgbàlá ìyanu tó wà ládojúkọ christ high school ilé ọlọ́pàá bus stop ọlọ́sàn road odò ọ̀nà eléwé ìbàdàn pẹ̀lú àkórí ẹ̀ tí olúwa nílẹ̀ àti ẹ̀ ẹ̀kọ́ rẹ̀ psalm twenty four verse one bẹ̀rẹ̀ láti monday five sí sunday eleventh february ọdún twenty twenty four yìí láago márùn ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan lábẹ́ ìfàmì òróró yìí àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè àti àwọn olórin ẹ̀mí tí ọlọ́run tún máa lò prophet lukman oyetunji àkàndá ọlọ́run prophet akínkúnmi adébáyọ̀ evangelist ojo peter prophet remi ọmọni prophet dr daniel àmọ́wọ́ ọládìméjì jp apostle timothy ọládèjì msmii pastor daji bukola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ samuel ọlámídé oyèlàjà máa kọrin àti praise ẹ̀rí onísọjí di méjì àròjà ọ̀rẹ́ peter ọba mímọ́ ara praise àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ superior mother in israel prophetess or abọ́sẹ̀dé ayẹni jp ló máa gba gbogbo èèyàn lálejò telephone zero eight zero six two six five seven five zero six bí olúwa ti ṣe ní ilẹ̀ àti ẹ̀kọ́ ẹ̀ a máa rí ìfọwọ́kẹ́ mi mímọ́ testimony wádìí máa pọ̀ lórúkọ jésù. Ah, ọ̀rẹ́ wa ọkẹ́ ìjánu búrẹ́dì ni. kẹjá sí ọbẹ̀ jáde ni ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ gan-an hmm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortunebite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kùn òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortunebite bọ́ sàndé búrẹ́dì tó bẹ́ jáde bó ṣe ń jẹ́ èyíkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fortunate jáde kò sì lérò electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú fortunate bread ló wà nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river racing road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn hajj camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kó máa béèrè fún ní gbogbo ìgbà. àrìnlọ́nà tó dára lọ́nà mobile vigil ìjẹ̀bú igbó twenty twenty four bẹ́ẹ̀ ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria old nepa road nine gbàrọ̀bà close ìjẹ̀bú igbó district center àgọ́ ìwòye area lọ́jọ́ friday second february ọdún twenty twenty four yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor dr ea ojo jp general coordinator pastor israel ọlábànjí jẹ́misẹ̀nìyàn àgọ́ ìwòye area superintendent olùgbàlejò ni pastor dr francis aremu adeleye jp ìjẹ̀bú igbó district apostle pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday two february ọdún twenty twenty four yìí gangan ni o máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí yìí lórúkọ Jésù. olóore lèmi fẹ́ àwáyé má ṣẹnìkan lóore èèyàn lásán àjọ ẹlẹ́yinjú àánú ni aka foundation tún ti gbéṣẹ́ olóore dé o fún fún gbogbo òbí àtàlágbàtọ́ tó kù díẹ̀ káàtó fún nírú àkókò bíi irú èyí ẹ má wulẹ̀ jálámbárodo ní dín lórí owó jàǹbù àwọn ọmọ yín aka foundation ti kórede fún ọ̀ọ́dúnrún ọmọ three hundred lábẹ́ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ àtọ̀nàrà ìgbà ẹ̀kejì rèé tí wọ́n ó ṣerú ẹ̀ kẹ́lẹ́dùn àmọ́fẹ̀yì ṣòpin àwọn ìlànà ń tẹ̀lé rèé fún gbogbo olùkópa tó fẹ́ jàǹfààní free jam form yìí èsì ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tó ní kírẹ́dìtì márùn-ún jókòó ẹ̀kan including math and english five hundred word essay lórí ìdí tó fi gbọdọ̀ jàǹfààní yìí ojúlówó òwe jíjọmọ̀ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ tàbọ̀nàrà ímeèlì àti fóònù nọ́mbà tí ò ní kọ́nu ń kọ́ ọ pẹ̀lú àmì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi gbogbo ẹ̀ sọwọ́ sí akafoundation2 at gmail dot com ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ kejìlá oṣù kejì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù akíndídé kazeem akínọlá aka foundations free utme form tó o bá kàwé rẹ bàtàrí àdún kó kó kà. ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́nu olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti múṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God làkòrí ìpàdé àdúrà ẹni bá láyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́stẹ́lì ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbọ̀yọ̀ ládèjì á máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ kábọ̀ àwa ilé ìfẹ́ àtìlú ondo pẹ̀lú bánà ẹni báláyà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ ìyanu láti bẹ̀rẹ̀ títí dòpin ọdún ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ. royal sky media academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ̀. ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. àwọn àǹfààní tó jẹ nìwọ̀n yìí tó o bá darapọ̀ mọ́ royal sky media academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀láwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò tó rédíò bàbá di pèdèpèdè bó o la ṣe sọ dogo tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge Ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ajá balẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá mhm. ìkànnì fresh fm náà lẹ́wà. Yeah ó yá o bá a ṣe wá bọ́ sí ojú ọ̀gbagadè yìí ńṣe ló máa dàbí ìgbà tí wọ́n bá ṣe ọbẹ̀ lásà. Hmm tí wọ́n kó ẹ̀gúsí bò dáadáa tí mhm. wọ́n wá láǹfààní àti bá lọ ṣe bí ẹran ọ̀gbẹ́ ọ̀yà mhm. mú omi ọbẹ̀ lọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá wá àmàlà ẹ̀gbọ́n ọbẹ̀ yẹn lé lórí kẹ̀jẹ̀ mm. kájọ fi bá a wí. kò yẹ yín that is to say ojú ewé kejì ìwé ìròyìn the punch ni mo balẹ̀ sí. wọ́n ní lójúpọ̀nà àti lè kásẹ̀ gbogbo àìlétò ààbò tó gúnmọ́ ńlẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún kan tó jẹ́ pé àwọn ni wọ́n ń fara gbájù nínú ìṣẹ̀lẹ̀ àìlétò ààbò tó gúnmọ́ tó wà lásìkò tá a wà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣarajọ. kódà láàrin ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún àwọn ọdẹ alẹ́ fijilantẹ nkankan tí wọ́n máa ṣe tọ̀sán tòru wọ́n lọ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta tí gbogbo wọn ti kójọ papọ̀ ẹ̀ wá gbọ́ bóun gbogbo ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé wọ́n ní ọ̀rọ̀ àìlétò ààbò tó ń gógúnmọ́ yìí àìsàṣọlọ́run pàkánì tó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eré wò wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ajé Monday ní ìṣẹ̀lẹ̀ làlórí kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì débi pé ọba aláyé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mú lọ bá Olódùmarè ńlé lọ́sàn gangan òrìṣà ọba tó yẹ ó wàjà jẹ́jẹ́ gbà wọ́n bá dàgbà dògbò tán wọ́n ní àṣàláìlúbú ni wọ́n máa fi jíṣẹ́ fáwọn babaláyé yìí wọ́n nígbà wọn wá ṣeṣẹ́ láabi náà fáwọn babaláyé ọ̀hún kò tún tán bẹ́ẹ̀ o ọba alayé ọ̀kan wà tí orí kó yọ ń tiẹ̀ èyí tí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò òun náà ni onímọ̀jọ̀ tí ìmọ̀jọ̀ ọba ọlátúndé olúṣọlá ẹnìkejì eléṣun ti ẹ̀sùn èkìtì ọba babatúndé ògúnṣakin wọ́n ní alára ti ará èkìtì ọba adébáyọ̀ fatọ́ba wọ́n ní orí ló kóyún yọ tó fi já mọ́ ọ lọ́wọ́ wọ́n ní wọ́n tún wá gbéra àwọn ajínigbé wọ́n tún lọ sí ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní apostolic faith group of school ńgbà àwọn ò débẹ̀ wọ́n tún ki àwọn òṣìṣẹ́ wọn mẹ́rin mọ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n tún jí wọn gbé wọ́n bá ń béèrè fún ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi ọgọ́rùn-ún kan mílíọ̀nù náírà kó tó di pé wọ́n yọ̀ǹda àwọn èèyàn mẹ́sẹ̀sán èyí tí wọ́n jí gbé ìgbà tí eléyìí ń lọ lọ́wọ́ làwọn tó jẹ́ ìpínlẹ̀ gbogbo míì tí àìlétò ààbò tó kún mọ́yìn náà ti ń fi àwọn náà lápò pé ẹ wá náà o bèbí odò ni mo wà ògùn náà mi ò gbọdọ̀ bọ́ sómi òun tọ̀hún mà ní kó má sàsùn para bíi bẹ́ẹ̀ kọ́ àtòhun àtògùn náà wọ́n jọ farabalẹ̀ pé àbú àbú ń sàlẹ̀ odò màníkẹ́ ní ìpínlẹ̀ Delta wọn ni lọ́wọ́ táwọn wà yìí àwọn ti lọ kórajọ papọ̀ nípa ṣíṣe ìdásílẹ̀ àwọn ọdẹ alẹ́ tọ̀sán tòru kan tí ó máa fi ojú lámẹ̀tọ́ wo bí nǹkan bá ṣe ń lọ láàrin ìgboro òlu ẹgbẹ̀rún méjì ó lé irinwó two thousand four hundred ń làwọn fijilanté táwọn ti lọ kó kalẹ̀ olùdarí àgbà fún ẹ̀ka ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò níbẹ̀ ọ̀gbẹ́ni David Tonwe n ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nílùú Àṣàbà lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní kò tán bẹ́ẹ̀ o kíápá ni kánò náà sọ dúnmọ̀ pé kí ló ṣubú tẹ àwọn ìṣọwọ́ bí wọ́n ṣe ń jí àwọn gbé níbẹ̀ náà ó ti pọ̀ jù àwọn náà ti lọ gbé fijilantè tí wọ́n kalẹ̀ ẹgbẹ̀rún méjì àbọ̀ ní tọ̀dọ̀ tiwọn two thousand five hundred wọ́n ní plateau wọ́n láwọn náà ò ní sàsùnpara plateau ní ohun tó tiẹ̀ fa tàwọn pọ̀ nítorí ìgbà tí jonah jang wà lórí ipò ní ìpínlẹ̀ plateau wọ́n ní nǹkan ò rí báyìí o ó ní kí ni ìkejì rẹ̀ débẹ̀ sí Simon Lalong Simon Lalong lu ọdún mẹ́jọ lórí ipò ọdún mẹ́jọ rẹ̀ ó sì wọ́ ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ wọn tó ti wà ní ìpín ìpele àṣeyọrí ó sì wọ́ padà sínú ẹ̀rẹ̀ àwọn náà nílò láti ṣe ìdásílẹ̀ àwọn civil vigilante sí ìyún àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní tiwọn tí wọ́n dálẹ̀ ó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred ní tiwọn tí wọ́n dálẹ̀ Sokoto Sokoto náà ní ẹgbẹ̀rún méjì ń làwọn dálẹ̀ ìpínlẹ̀ Ògùn náà làwọn ò sùn ìpínlẹ̀ Ògùn ní ẹgbẹ̀rún mẹ́rìndínlógún ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sixteen thousand five hundred ń làwọn táwọn náà kó kalẹ̀ wọ́n ní iṣẹ́ mọ̀ pé àwọn tí ń la tàwọn kọjá bọ̀ ọ̀nà ti jì wọ́n ní ara rẹ̀ rèé o nígbà wọ́n tó dé ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹni tí í ṣe adarí fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Brigadier General Bashir adéwìnbí wọ́n nígbà tóun náà tẹnubọ̀rọ̀ ó ní ẹ má jẹ́ àtànra wa jẹ rẹ́rẹ́ ti rún nǹkan ti ṣe lágbọ́nrin àìlétò ààbò tó gúnmọ́ ó ní àwọn náà ti ń tú okun tòbí àwọn sàn ó lójú ọgán àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìkàn kùgbò míì àwọn tí ń gbà wọ́n sí táwọn tó jẹ́ pé àwọn lọ́gàlọ́gà tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ wọn ló lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín díẹ̀ léyìí tí àwọn ti tún ṣe àlékún ẹ̀kúnnú àwọn èyí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èdó wọn ní ẹgbẹ̀rún mẹ́fà àbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ní gbogbo ìpínlẹ̀ tó ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún lára àwọn ìpínlẹ̀ tó ń fara gbá ìṣẹ̀lẹ̀ àìlétò ààbò tó gún mọ́jú lórílẹ̀‐èdè yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò fijilantẹ́ tí wọ́n ti kó jọ wọ́n ti di ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand vigilantes ni wọ́n kó kalẹ̀ láti lè kápá àjínigbé àìlétò ààbò nítorí pé wọ́n níbi tí orílẹ̀-èdè wa nàìjíríà dé ó dàbí ẹni pé apá ìjọba òkè òka mọ́ àfi káwọn ìpínlẹ̀ kí wọ́n má ṣàṣùpara. alright ẹ já lọ sí inú ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòórọ̀ òní níbi tí ròyìn bí ọ̀rọ̀ bá kòkè tí ó bá kọlẹ̀ ó ṣáà níbi tí àgbè sọ bí ẹrù bá sì kòkè tó kọlẹ̀ ó níbi àgbè kà wọ́n ní ogunlọ́gọ̀ àwọn tí í ṣe gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti pé àwọn ṣetán o láti fọwọ́sowọ́pọ̀ ṣe ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìdí abá torí gbogbo rògbòdìyàn rúkèrúdò gbàgbà gbogbo àti gbogbo bí nǹkan ti ń dàrú papọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ńlọ́fà o tí àwọn fi sọ bẹ́ẹ̀ ẹ wá jẹun kúrò níta gbangba lórí àkórí hùn ká lọ sójú ìwé kẹrin ìwé ìròyìn the nation bákan náà wọ́n ní àwọn gómìnà gómìnà ní àti ẹkùn ìdìbò kan sẹ́kùn ìdìbò kan ìpínlẹ̀ kan sípínlẹ̀ kan ẹgbẹ́ òṣèlú kan sẹ́gbẹ́ òṣèlú míì tó fi mú àwọn èèyàn tọ́rọ̀ kàn bó bá di ọ̀rọ̀ òṣèlú àtàwọn èèyàn tọ́rọ̀ kàn bó bá kan ká sọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí àwọn èèyàn ṣàǹkóṣàǹkó tí a lè ṣàìsọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ká mọ̀ forúkọ wọn sí wọn ní gbogbo wọn pátá ìní ẹ ti mú àbálẹ̀ o àwọn àbá tí wọ́n sì mú kalẹ̀ náà ni àbá tó lè yanjú ìṣòro àwọn tá à ń kojú lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà ṣe é rántí wípé ọ̀rọ̀ ìjínigbé ńlọ dàbí ẹni pé ti di ojoojúmọ́ àti gbọmọgbọmọ wàyí láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè yìí kódà kò fẹ́ yọ ìpínlẹ̀ kankan kalẹ̀ o ọkàn pọ̀ nípínlẹ̀ kan ju ìpínlẹ̀ kan lọ ni ìjínigbé ìgbésùmọ̀mí àwọn jàǹkóríkò àti àwọn èèyàn tó jẹ́ wípé àlọ́kóló wọn mọ̀ kígbe ńlá wọn ti hàn àtàdégúnjalè tó fi mọ́ àdàlúrú tí ò fẹ́ràn àlàáfíà nígbà tí ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ajínigbé yìí wọ́n tiẹ̀ tún ti wá ṣe àwọn ọ̀nà míì eléyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn o torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè fún yín láwọn àsìkò díẹ̀ kẹ́ ẹ fi lọ rèé wówó wá ní ìsìn bó bá ti ń kọjọ́ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta yàámútù wọ́n gbẹ̀mí ẹni náà ni o tí wọ́n sì pa tó jẹ́ pé ńgbẹ́ bá padà pín pé bó wá ni wọ́n pe your person you have killed am torí wípé ẹ tètè gbowó wá hmm, ńlẹ̀ròyìn yẹn ń sọ o wọ́n ní lóòótọ́ náà kó tó di wípé a lè ṣe ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà a nílò àti mú gègé wa o ká ṣe àtúnyípadà àwọn ẹsẹ̀ òfin kan lórílẹ̀‐èdè yìí kí dídálẹ̀ rẹ̀ ó lè bá ṣeé ṣe ṣe é rántí ṣe é gbàgbé wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìkẹsàn-án tó kọjá lọ ninth assembly wọ́n gbìyànjú ẹ̀ o àmọ́ kò work kò ṣiṣẹ́ torí pé òfin ó gbé wọn ṣubú láwọn apá ibìkan ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà gbẹnu sí i wọ́n pé àwọn fọwọ́ sí bí àwọn gómìnà ṣe sọ pé àwọn fẹ́ ṣèdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yẹn pàápàá jùlọ àwọn gómìnà tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú PDP ńlá wọn ti gbé jáde wá People's Democratic Party Governors Forum àwọn sọ̀rọ̀ lánàá ṣàlàyé pé àwọn ti ṣe tán o bí ó bá ti yégun ó yọrẹ bọ́rẹ́ bá pò ń ṣe tán atọ́gùn gan òní náà gẹ̀rẹ̀ ńlọrọ̀ tó wà lẹ̀ yóò ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi ti Eh, tí tó jẹ́ ọ̀kan tó tún jẹ́ ọ̀kan gbòógì àti alága fún ẹgbẹ́ àwọn gómìnà ní inú ẹgbẹ́ ogba ala muhammed òun pé òun ti tẹ òun ti bá àwọn tí í ṣe gómìnà sọ̀rọ̀ pé ẹ wá kí ni tá a fẹ́ ṣe báyìí n tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ lẹ́nu náà ni pé ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ n ló lè ran gbogbo tí ń ṣẹlẹ̀ yìí láti mú wálẹ̀ bákan náà wọ́n ní lásìkò ìgbà tí ń ṣàbẹ̀wò sí gómìnà caleb mufwang ti ìpínlẹ̀ plateau ènìyàn fi ń sọ̀rọ̀ ọ̀hún pé gómìnà fọwọ́wọ́nú fi èdè kùn ẹni irú eléyìí bá ṣubú tẹ̀ tó kí òdùn ẹja mọ́ àmọ́ bó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nu o torí àwọn kankan wà tó jẹ́ pé bó bá ti ṣẹlẹ̀ kò ṣeé mú padà wá sẹ́yìn fún díẹ̀ yìí ẹ̀jẹ̀ á tètè gbégbèsè ọ̀nà àátọ̀ tí ó mú kírú ẹ̀ ó mọ̀ bá wáyé mọ́ ńlọ́kù o tá a ṣe ìròyìn ẹ̀ tẹ̀wájú lójú ìwé kẹrin ìwé ìròyìn The Nation níbi tí àwọn tọ́rọ̀ kàn náà lórí ọ̀rọ̀ ètò ààbò náà ti sọ̀rọ̀ tilẹ̀kùn fọ́fọ́ ọ̀kan gbòógì lára àwọn tó tún sọ̀rọ̀ ńlá tí rí olóyè wọlé ọlánipẹ̀kun agbẹjọ́rò àgbà nílẹ̀ nàìjíríà SAN òun pé ṣe rí bí ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn ń tà gbé kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí iyún tó fi jẹ́ wípé ọlọ́pàá àpapọ̀ ńlá fi ń ṣe gbogbo ẹ̀ kò mú o torí bí ẹ bá lọ rèé gbèyàn wá láti ìpínlẹ̀ Kaduna wípé kọ́ wa mọ̀ ṣe ààbò nípínlẹ̀ ọ̀yọ́ ṣe mọ̀ pé ti gbá fáwọ̀ ìdí ni pé ẹni tẹ́ gbé wá láti kaduna òun bóun ló ṣe mọ ibi tí ó gbà látọjà bá wọ pópó Yemọja tí ó fi já sí ìta sàkú tí ó wàá lọ bọ́ sínú àgbéni tí ó sì wàá jáde padà sí challenge bí ọ̀rọ̀ bá wọ ẹ́ kò mọ́ yóò sọnù yóò sì wábì kan lọ jókòó sí ńgbọ́ bá rìnrìn rìn tó sú àwọn tí bá ń dà lúrú táwọn yìí ń jọmọ lù àwọn ti mọ ibi tí wọ́n gbà kọ̀rọ̀ kọ́ńdú tí wọ́n fi bọ́ mílẹ̀tọ̀ ààbò lọ́wọ́ fún díẹ̀ yìí àbẹ́ wá gbẹ́ nìkan láti ìpínlẹ̀ èkó ẹ wá pé ọyá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwọ ọmọ lọ dẹ́ta ibẹ̀ lọ́ọ́ ti lọ́ọ́ mọ̀ sọ àwọn tí ń bẹ̀ ń bẹ̀ ó pé kò mú un n tó fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ gan kò kú yé èèyàn láti ilẹ̀ àmọ́ ẹ̀yin ò rí wípé bí ẹ bá lè mọ jẹ́ kí ìdálé ọlọ́pàá ìpínlẹ̀ wà káwọn ọmọ ìpínlẹ̀ kí wọ́n mọ ṣàbò lórí ìpínlẹ̀ wọn ọ ẹ rí i pé yóò dínkù torí aráalé gan mọ̀ mọ̀ ó lè e lé o bẹ́ẹ̀ bá wò ó dáadáa láwọn ayé ìgbà tó ti pẹ́ bí wọ́n bá pọ́mọ kan ìní ń dàdúgbò láàmú àfi báwọn ará àdúgbò bá ti ṣetán tí wọ́n mú wọ́n mọ irú ọmọ náà wọ́n mọ ibi tí ń rìn sí wọ́n mọ ilé bàbẹ́ ẹ̀ wọ́n mọ ibi wọ́n ti gbé èébì ìgbín fún díẹ̀ yìí ń kọ́ ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ń gan ńlọ́dáa jù is the best àwọn míì náà tí àwọn náà jọmọ nàìjíríà àwọn náà darapọ̀ nínú pípè fún ìdálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì nílẹ̀ yìí general aliyu gusau òun náà sọ̀rọ̀ fáwọn oníròyìn níbi tí ẹ ti ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn èèyàn kan tí wọ́n ṣe ìgbáradì bá a ti mọ aṣọ agbègbè wa ní agbègbè kan nípínlẹ̀ zamfara ó pé ìdálé ọlọ́pàá àpínlẹ̀ dá pọ̀ jù àti pé ọlọ́pàá ti ń bẹ́ńlẹ̀ nílẹ̀ yìí ó ti kéré jù nínú òfin ó níye ọlọ́pàá tá a là kalẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ èèyàn kan dòdò fúndí èyí ẹ wá wòye ọlọ́pàá tí ń bẹ nílẹ̀ nàìjíríà kẹ ẹ wá wòye tó fi ń sọ kẹ ẹ rí i pé kò mú bó ti wùlẹ̀ ọmọ bó ní ọlọ́pàá eléyìí tí ò tó mílíọ̀nù kan yóò ti wá máa sọ igba mílíọ̀nù èèyàn ó pọ̀ o ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation tó jáde fún tòwúrọ̀ òní nínú ìròyìn ẹ̀dá ẹja dọ́lọ́pàá àpilẹ̀ ẹlẹ́hùn ńlọ́wà. alright à ń tẹ̀síwájú lójú ewé kẹta lé ogójì ìwé ìròyìn ti the punch níbi tí wọ́n gbé ń sọ̀rọ̀ lórí àtúndìbò tí ó wáyé láwọn ìpínlẹ̀ tí ń lọ bíi mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́la gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà bó ṣe ti ṣe sọ̀rọ̀ ìyẹn olúkáyọ̀dé ẹgbẹ́tókun ọjọ́bọ̀ thursday ló bu ọ̀rọ̀ jáde fún àwọn oníròyìn pé tọ̀ kí eku lé kó wá gbọ́ kó sọ fún toko kádùn gbọ́ kó lọ rò fún ọbẹ̀ yí pé lílọ bíbọ̀ ọkọ̀ lórí ilẹ̀ lórí omi lójú òfurufú ọkọ̀ orin rélùwé fún àsìkò yìí yóò rò wá pé tí àsìkò tí wọ́n fẹ́ dìbò yìí tí ó fèrè kọjá láti aago méjìlá òru tí ó fi di aago mẹ́fà ìrọ̀lẹ́ tí àtúndìbò ọ̀hún yóò fi máa lọ láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlọ́gbọ̀n ní orílẹ̀-èdè wa nàìjíríà lára àwọn ìpínlẹ̀ tó kù nígbà tí àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí Independent National Electoral Commission INEC wọ́n máa ṣe kò kárí ọ̀rọ̀ àtúndìbò náà lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí nígbà tó ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn dàlúrúdàlúrú pé tọ̀ ẹ lọ gbọ́ o níbi tí ọ̀rọ̀ bá gbé máa ń dùn yín tẹ́ ẹ bá sọra yín dàṣàkẹ́ tẹ́ ẹ polongo pé wọ́n ti gé yín létí lọ ẹ sàn kẹ́ ẹ lọ súnlé kẹ́ ẹ má wulẹ̀ jáde nítorí pé ẹni bá bọ́ síta tó bá lọ ṣe kébékèbé tàbí wọ̀nranwọ̀nran tí ọwọ́ bẹ́ẹ̀ bá tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ gbé onítọ̀hún àwo o nígbà wọ́n tẹ̀síwájú wọ́n ní àwọn ò ní fẹ́ kí ẹnikẹ́ni kó wá sorí gbàǹgbà kó fẹ́ da ìbò rú tàbí wá dá wàhálà sílẹ̀ wọ́n ní àwọn tí a fún lóore ọ̀fẹ́ láti jáde lọ ṣiṣẹ́ ńlá wọn tari pé abuwọ́lù gẹ́gẹ́ bí oníròyìn tó sì gba káàdì ìdánimọ̀ àti lè jáde lọ ṣe àyẹ̀wò bó o ní nǹkan ṣe ń lọ ní tìbútòrò láti lè jábọ̀ rẹ̀ fún iléeṣẹ́ rédíò amóhùnmáwòrán ìwé ìròyìn àti ìlànà míì tí wọ́n gbàgbé ìròyìn jáde nínú àwọn olùṣàbẹ̀wò ẹlẹ́sìn mìrìn kí wọ́n má jáde o wọ́n níbẹ̀ lẹ́ẹ̀ ti máa gbérí pé àwọn olùṣàbẹ̀wò ètò ìdìbò kan lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn olùṣàbẹ̀wò kan sí ètò ìdìbò láti ilẹ̀ òkèrè kan ni wọ́n ti wá wọ́n bá lọ gbé káàdì tiwọn nìkan jù áyà láì gba káàdì tí àjọ elétò òdìbò fọwọ́ sí pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò láti mọ̀ pé ojúlówó làwọn eléyìí mọ olè jáde fàbẹ̀wò lẹ̀ fún àwọn tí wọ́n ti yàn tó wà lágbọ́nrin ibẹ̀ wọ́n wá ní láwọn ra àwọn tó jẹ́ bí òṣìṣẹ́ tí wọ́n tún bá àjọ elétò òdìbò àti òṣìṣẹ́ aláàbò ṣiṣẹ́ papọ̀ ńlágbé rí lára àwọn kan tó jẹ́ pé wọ́n wà lágbọ́nrin ti ètò ìlera àwọn kan wà fún ti agbọ́nrin ti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì e, e, ọlọ́mọdé àríjàmbá náà tàbí àwọn nǹkan kan báwọn wọn ni àwọn iléeṣẹ́ kan wà tó jẹ́ pé wọ́n kàn jàn tá a lè kóyan wọn kéré lágbọ́nrin ètò ìlera agbọ́nrin ìpanápaná agbọ́nrin ètò ààbò kan wà so àwọn eléyìí wọn wà lọ́tọ̀ tí wọ́n lè lọ ṣiṣẹ́ dókítà oníṣègùn ìbò wọ́n lè pè é pé kó sáré wá bá wọn ṣe ètò ìlera fún aláìsàn tó wà lákàtà wọn wọ́n lè jáde àwọn eléyun oore ọ̀fẹ́ wà fún wọn ṣùgbọ́n nìkan wá ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri láìṣe pé wà ní ibùdó tiẹ̀ wọ́n ní kódà bẹ́ẹ̀ nìkan bá lóun gàǹgà ó gòǹgò ọlọ́lá ni ní wọ́n ń fọ́ fèrè yà fún yà fún yà fún bí ọwọ́ bèè bá ẹni fún ní fèrè yà fún yọ sọ bó bá ti ìjọba wọn ni kò sáyè fúnrú ẹ o olóṣèlú kan ni a máa lóun kùn káàkiri látàdúgbò kan lọ sígbò míì kò sí nǹkan tó jọ o àwọn ìpínlẹ̀ tí a ọ̀rọ̀ àtúndì ìbò ọ̀hún tí ó sì gbé wáyé lẹ́sẹẹsẹ òun rèé àrí ìpínlẹ̀ ẹ̀bọ̀nyìn Yobe Kebbi Lagos Ondo Taraba Benue Borno kaduna plateau akwa ibom anambra cross river delta enugu jigawa katsina adamawa bauchi bayelsa kano nasarawa niger Oyo, sokoto àti zamfara àwọn ìpínlẹ̀ gbogbo yìí ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè yìí olúmúyíwá adéjọbí ó wáá sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi ta yìí pé ẹ má jà á dágunlá o sí àwọn àlàálẹ̀ tá a là kalẹ̀ ẹni tó bá dágunlá tó bọ́bá á mọ ẹlòmíì lẹ́yìn ààrẹ kọ́lọ̀ pé òfin ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Hmm. ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation náà ni mo ṣì wà níbi tí ìròyìn kan eléyìí tó ní àti dọ́là bí wọ́n ti ń bára wọn fa wàhálà ṣe ìrántí iṣẹ́ gbàgbé pé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan òun ló ti jẹ́ wípé ó fẹ́ẹ́ jọ bí ẹni pé ojoojúmọ́ ni owó náírà ń yọ̀ gbálẹ̀ tí dọ́là sì ń gbéra tí ń bẹ́yìn kẹ́ ẹ kódà owó dọ́là tiẹ̀ ti wá dágbádá yọ bùbá ọyọ hmm. fìlà lórílẹ̀‐èdè nàìjíríà tí sì yan fandafanda níwájú ẹlẹ́gùsì náírà alẹ̀ wa nàìjíríà ìdí àbá ó ní pé agbára kankan báyìí kò sí fún náírà o ó ti fọ́ tí dọ́là sì gbéra tán yanyan níwájú náírà alẹ̀ wa wọ́n wá ti pàṣẹ ilé báńkì àgbà orílẹ̀-èdè nàìjíríà CBN wọ́n ti gbé àṣẹ kan kalẹ̀ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ tí ń bẹ nílẹ̀ yìí wípé ẹni bá ti tẹ àṣẹ ohun tó tẹ̀ lójúmọ́lẹ̀ yóò rí ìjà ọba ìjẹ́ kí làṣẹ ọ̀hún wọ́n pé gbogbo àwọn báǹkì tó jẹ́ pé owó dọ́là púpọ̀ ń bẹ lọ́wọ́ wọn àmọ́ tí ń kó pamọ́ wọ́n pé kí wọ́n kó jáde kí wọ́n kó jáde o kí ìwàláàyè rẹ̀ lè bá wà kọ́mọ wọn bí ọba ti wọ́n ẹ rí i pé agbára rẹ̀ ọkọ̀ já wálẹ̀ ná níwọ̀nba rẹ̀ bété tí náírà ló ń sì gba agbára wọn bá padà táwọn méjèèjì ó jọ wà wọ́n lè jọ mọ́ gbé kankan náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ CBN wọ́n pe ilé ìfowópamọ́ kankan tó bá kọ̀ láti tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé táwọn là kalẹ̀ ẹ kò burúkọ bàjẹ́ wọ́n bá àwọn náà wájú wọ́n ní ọmọ tó pé ìyá àwọn ò ní sùn òun náà gan-an kò ní fojú ba oorun ńlọrọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ yóò àwọn ti gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ tí wọ́n mọ̀ ṣàbójútó máa ṣèwádìí báńkì kí báńkì tó bá pé orí tòun tóbi ju ẹsẹ̀ lọ òun ò ní tẹ̀lé ìlànà àtẹ̀lé òun ẹ bí Kúnlọ́wá lóko bí pàkúté ni ìpàdé dẹ̀ di inú oko náà pẹ̀lú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó owó yìí pamọ́ sí báńkì ìní ẹ̀ fà á tí wọ́n fi jẹ́ kíkiní ìyọ́mọ̀ wọn wọ́n ní àgbàpá jùlọ àwọn báǹkì tí bá ń ṣe okòwò tójú òpó ayélujára sí orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì wọ́n ní ìnímọ̀ fà á ti irú àwọn owó bẹ́ẹ̀ ti fi wọ́n ti wá mú kí owó náírà lẹ́wà kọ́ mọ́ sọ agbára nù kí dọ́là kó sì mọ́ gba agbára sí i ẹ o wọ́n ní nínú àtẹ̀jáde alápínkiri sákúlà eléyìí tí CBN tó fi léde nísìn ó ní láti rí i dájú pé wọn ò fi dọ́là kankan pamọ́ Hmm. gbogbo èyí tó bá wà lọ́wọ́ wọn kí wọ́n ti jáde kó lè bá àwa ń ta fún gbogbo èèyàn tó bá nílò ẹ̀ láti gbà á nígbà tó ń sọ̀rọ̀ sọ́wọ́ wájú wọn ní bọ́ba ti wà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ń rí gbà báyìí ẹ rí i pé yọ́ọ́ gba yọ́ọ́ sọ agbára nù tí náírà ó sì gba agbára dókítà Wahab Balogun ń sọ̀rọ̀ àwọn pé yóò fẹ́ tó bíi bílíọ̀nù lọ́nà márùn-ún dọ́là owó tí àwọn báńkì lóríṣiríṣi lẹ́kàǹkà tí wọ́n kó pamọ́ sínú abẹ́nú tí wọ́n fi ń ṣokòwò ìlú kan sílùú míì àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ṣùgbọ́n wàyí o àwọn àtẹ̀jíṣẹ́ alápínkiri táwọn pín lásìkò yìí ó ń ṣàlàyé tí sì ń pàṣẹ pé ẹ gbé e jáde ẹ jẹ́ káwọn èèyàn ó rí gbà bí wọ́n bá ti rí gbà agbára rẹ̀ ìwọ̀nba náà ni ó jẹ́ ọgbà bẹ́ẹ̀ ìròyìn kan náà ń bẹ lápá àṣálẹ̀ tí ń béèrè tí sì ń rọ ìjọba àpapọ̀ láti tí ìjọba àpapọ̀ fi ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ awakùsà láti san gbèsè owó tó fẹ́ tó fẹ́ tó bíi tírílíọ̀nù méjì náírà wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ké sí àwọn tó jẹ́ awakùsà tí ó gbàwé gbòǹtẹ̀ lábẹ́ ìjọba láti san owó tí wọ́n jẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ń lọ bíi tírílíọ̀nù lọ́nà méjì náírà jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọ́n lówó òun kì í ṣowó oṣù kan o kì í sì ṣe méjì àwọn owó tí wọ́n jẹjọ jẹjọ tí wọ́n fi dọ́rùn dúró tó ti go ọdún tó ti gorí ọdún ìní wọ́n ní bí wọn ò bá wá fẹ́ jẹ ìyà tí wọn ò sì fẹ́ jẹ́ kí ìjọba àpapọ̀ kí wọn ó fi ojú wọn dánrin ó ti yá kí wọn ó tètè ya gbé ìgbésẹ̀ láti san owó ọ̀hún ṣe é rántí ẹ̀ka eléyìí tí mo rí sí ohun àlùmọ́ọ́nì ti inú ilẹ̀ àti èyí tó jọmọ́ ti rin wọn ni ó ṣàlàyé èyí ò délé aláké ó pe ìpè ọ̀hún o ó pe gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ ìjọba àpapọ̀ ní gbèsè owó tó fẹ́ tó tírílíọ̀nù méjì náírà kí wọ́n tètè wá san ó ń sọ̀rọ̀ ọ̀hún nínú ìpàdé tó ṣe papọ̀ pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ awakùsà tí ẹ gbàwé gbòǹtẹ̀ lábẹ́ ìjọba tó fi máwọn èèyàn tí ẹ mọ̀ ẹ́ wa yẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ ta onílù Kaduna tí ṣolúlù ìpínlẹ̀ Kaduna náà pẹ̀lú lánàá níbẹ̀ ni Aláké ti pé ẹ wo ẹ̀jẹ̀ á tètè sàwọn gbèsè yìí ẹ̀yin náà nù tí wọ́n bá pé kiri kan tá nà mébẹ́ ẹ̀yin náà nù bọ́bá wa yá ẹ pé kò sówó nínú ìlú ẹ àròwó jẹun àròwó ṣe gbàṣàwò mẹ́bí owó tó yá lò ká fi mọ́ ṣe ilé ayé òun náà lẹ́yìn kan kó sápò tí ẹ̀ san fún hmm. ìjọba àpapọ̀ yìí bẹ́ẹ̀ bá wá sọ lọ sọ́bọ̀ ìjọba yìí náà ni ẹ̀yin náà sì lẹ́ ń ba ìjọba ọ̀hún jẹ́ ó sọ̀rọ̀ sọ́wọ́ iwájú o ó ní bẹ́ẹ̀ bá san tírílíọ̀nù méjì náírà ṣé ẹ̀ mọye bùkátà tí yóò gbọ́ lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ní kì í sì í ṣowó tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ ó ti wà ó ti wà tipẹ́ ó wá ránṣẹ́ kìlọ̀kìlọ̀ sí àwọn èèyàn tẹ́ ń bẹ lẹ́ka ìjọba tó yẹ wọn ó gba gbèsè wọlé àmọ́ tó jẹ́ pé wọn ò gba gbèsè wọlé owó òbọ̀bẹ ni ń gbà lórí ẹ̀ gbèsè yín dà ẹ dákun àti ìnílẹ̀ ẹ bá amílẹ̀ ẹ bá fi sápò tó jẹ́ pé yìnyín lẹ̀ ń gbà tí gbèsè ń fi wá ń pẹ́ ẹ lọ tọwọ́ ẹ̀ bá sọ torí bí ọwọ́ bá ti bà yín àtẹnití ń gba owó bọ̀bẹ́ o àtọ́nígbèsè o àtẹnití ń san o gbogbo yín ó di wọ̀ lákòótò ìjọba ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí lẹ́ẹ̀tì rí i mo tajú kán ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò tún leléyìí o láti Benue wọ́n ní ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa o mm. wọ́n ní bí àìlétò ààbò tó gúnmọ́ ṣe ń fi wọn lápè nítòtúntòsìn ti ìpínlẹ̀ Benue náà kó mọ́ yàtọ̀ wọ́n ní àwọn èèyàn àgàtú èyí tí wọ́n ti dá ẹ̀mí wọn légbodò wọ́n ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìkọlùkọgbà kan èyí tó ṣẹ̀ tún wáyé kò tán bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n tún lọ ṣerú ẹ̀ náà ní ìpínlẹ̀ Nasarawa nígbà tí ẹnìkan tún sọ̀rọ̀ edo aṣòfin ni ìyún wá láti agbègbè ìpínlẹ̀ kogi lọ́hùn nígbà tí ẹnu ò tún tẹnubọ̀rọ̀ ó ní sẹ́rí agbègbè àgàtúì wọ́n tiẹ̀ ti wá sọ ọ́ di ibùdó alápatà ẹ̀mí tí wọ́n ti ń dẹ́ ẹ̀mí àwọn èèyàn légbodò bó ṣe wù wọ́n wọ́n ní ẹ dákun dábọ̀ kí ìjọba má má ṣàṣùpara iná ó ti mú gbòòkòkó mọ́ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ o lásìkò tá a wà yìí pàápàá jùlọ lábẹ́ ètò òṣèjọba tá a wà yìí wọ́n láwọn ọmọ tí wọ́n jí gbé lọ lẹ́kìtì wọ́n ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ àwọn olólùfẹ́ wọn ẹbí wọn sùkúù wọ́n ti bẹ̀rẹ̀ sí í dáwọ́ pé wọ́n ní wọ́n fẹ́ gba mílíọ̀nù ọgọ́rùn-ún kan mílíọ̀nù ọgọ́rùn-ún kan ń bo làwọn ti gbé fẹ́ rí wọ́n nígbò tó yá wọ́n tún já owó náà wá sí ẹ̀sán mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún wọ́n láwọn tó ti dá owó fún wọn gbogbo owó tí wọ́n rí dájọ́ àti fámílì àtolólùfẹ́ àtìlú wọ́n sì ti rí ẹgbẹ̀rún lọ́nà irinwó ó lé àádọ́ta four hundred and fifty thousand naira ni wọ́n rí nínú mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún èyí tí wọ́n rí dájọ́ náà mà ṣàánú wa o. Hmm. bàbá ọ̀kan lára àwọn ọmọ tí orí wa kó yọ ní tiẹ̀ tí yóò jábọ́ mọ́ ọ lọ́wọ́ ọmọ nìyí nígbà tí yóò ṣàlàyé ó ní pẹ̀lú nǹkan tọ́mọ òun sọ fún un ó láwọn tó ń jí àwọn èèyàn gbé lẹ́kìtì tí wọ́n ń kọlu àwọn èèyàn yìí wọ́n ní wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀já dojú ọjà ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit the site where Jesus Christ was baptized, and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Ọlọ́run ayọ̀. Ìpàdé ṣiṣẹ́ àmì àti àánú nínú ìjọ CAC ìjẹ̀bú gbòdì cc gba monthly program yẹn àkọ́kọ́ ní twenty twenty four ọjọ́ Saturday third February ni o àkórí tí ọlọ́run fún ìjọ ẹ̀ total freedom ìtúsílẹ̀ pátápátá ẹ̀mí ọlọ́run àlàyé ṣe tó fẹ́ já ìdè tú ìdè sá gbogbo èèyàn dominira afẹ́já ọgbà bọ́ọ̀lù ọwọ́ agbára tí máa rí ọ̀kà tó mú ọ sí nípasẹ̀ bí olórí pásítọ̀ Máyọ̀wá Daniel ọ̀làdẹ̀jọ́ CAC òkèọ́lá sọ́nà revival ìṣàgámù pásítọ̀ sd ológun planning committee chairman CAC àjò wọ́dí street superintendent pastor j o adefila ìjẹ̀bú wọ́dí sisi superintendent pastor i olúyẹyẹ bíọ́kì regional superintendent pastor s fọládélé president csc nigeria number c dcc central choir ọmọ akọrin ẹ̀mí lọ́jọ́ saturday third february twenty twenty four rẹ̀ látàgọ́ méjì òwúrọ̀ sí mẹ́wàá nínú ìjọ csc òkè ìgbàlà òkè àgbò ìjẹ̀bú wọ́dí sisi kọ́tà ìsì ẹ̀ríjì ọ̀ gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí eléyìí o èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ aṣíwájú ni nínú oúnjẹ tó ń ṣara lóore ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èlùbọ́ tá a ṣe pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kún fún oríṣiríṣi èròjà tó ń ṣàtọ́kùn ìlera tó péye fún gbogbo mọ̀lẹ́bí láti wá gbádùn èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ Primus plantain flower ní kẹ́ ẹ̀ dìbò fún agbèjáde lọ́nà ìgbàlódé lágbègbè tó mọ́ tónítóní ó ti wà lóríṣiríṣi ìwọ̀n tẹ́ ẹ bá ń fẹ́ kódà mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́rin lè jẹ́ one kg lẹ́ẹ̀mejì lájẹyó kẹndìrín Primus plantain flower ti wà níwọ̀n five hundred gram àti one kg àjọ NAFDAC ti lù lóǹtẹ̀ wípé ó penye láti máa jẹ fún gbogbo ọmọnìyàn. Cold Greens Agricultural Company ló gbé Palmos plantain flour jáde wọ́n wà ní twenty three Adeyi Street off Awolowo Avenue Old Bodija Ìbàdàn. Láti jẹ́ alágbàtà ẹ máa pe zero eight one zero six five three three five five five Primus plantain flour àjẹgbádùn ṣara lóore lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ reliable one social club ó ní ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà wọ́n ń kí bàbá ẹgbẹ́ káfàtà comrade Aliaji adigun ọmọgbọ́lá saheed ti ṣe olùdásílẹ̀ gastab oil and gas fún ti ayẹyẹ ṣíṣí iléeṣẹ́ tuntun ìyẹn gastab mega petrol and gas station léyìí tó tún ní ultramodern commercial center nínú àná ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 tá a wà yìí ni wọ́n ṣí iléeṣẹ́ tuntun yìí sí olúwo bus stop new ife express road ẹ̀gbẹ́dá nílùú ìbàdàn àná yìí kan náà ni wọ́n tún sí Gasta petrol and gas station tuntun sí agbègbè àjíà lórúkọ Reliable One Social Club òní alága ẹgbẹ́ Alhaji Kazeem Akíntọ́lá àti akọ̀wé ọ̀gbẹ́ni Wasiu Obisesan wọ́n tún kí aṣíwájú wa ọ̀túnba Dr. Salman Akanni Ọládìtì JP Baba Sao fún àdúrótì àti gbígba àwọn èèyàn jàǹkànjàǹkàn níbi ayẹyẹ pàtàkì tó wáyé ọ̀hún lálejò iwájú iwájú ni ọba mobi yóò máa lọ o àmì àṣẹ olùkéde reliable one social club. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ̀ẹ́n. ẹ̀rọ ló ń bímọ ń bẹ̀rẹ̀ ẹran mm. wo ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹran èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ pè zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí a tún ti gbede o. ẹ wá bá wa ra o tí pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa rẹ. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní matrimonial phase one ètò wà lájì àtẹlẹ ètò wà lágùn nine hundred thousand naira péré ni timonial phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. ajá balẹ̀. ajá balẹ̀. yes ẹ káàbọ̀ padà ní àtibí tí a ti lọ wò kan wo méjì nínú àwọn ọjà tá a kó wáde ọyẹ ẹja lọ ká lọ sí ojú ìwé eléyìí tí í ṣe ti ìkẹfà ìwé ìròyìn the nation níbi tí ẹni tí í ṣe igbákejì gómìnà nípínlẹ̀ Ondo Adélàmì ó ti ṣàlàyé o wípé òun ó ṣe ìfọkàntán eléyìí tó dúró yányán fún gómìnà eléyìí tí ṣayédá tiwa ṣe ìrántí ṣe gbàgbé wípé ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ olóògbé Rotimi Akeredolu ẹni tó wàjà kó tó wá di wípé lọ́ọ̀kì ayédátiwa ó gba ìwé àti igi ìtukọ̀ ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ondo ẹni tí wàá ṣe gbákejì ń ló ti ṣèlérí wípé àwọn ìrírí eléyìí tóun ti kó jọ papọ̀ láwọn ibi tóun ti ṣiṣẹ́ káàkiri òun lòun ti ṣe tán báyìí láti lò fún ìpínlẹ̀ eléyìí tí ó jẹ́ ti Ondo láti fi gbé e dé ìpele tọ́kàn Adélámì ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó gba ìwé àṣẹ tí wọ́n sì múra tí wọ́n sì búra fún un gẹ́gẹ́ bí ẹni tí ó gba ipò igbákejì gómìnà lọ́fíìsì wọn ni ó sọ̀rọ̀ sọ́wọ́ wájú ó pé òun ní ìdánilójú wípé òun ò ní dalẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ́ọ̀kì ayé dá tiwa eléyìí tóun náà ti látìgbà tó ti di gómìnà ó ní ẹ̀sìn mọ́ ẹ̀ wò ó ó ní n tó fi dáa kí èèyàn ó máa jẹ́ ẹni tí wọ́n lè fọkàn tánù torí ẹni tí í ṣe Lucky Ayédatiwa tí ẹ̀ ń wò yìí àwọn ti jọ wà ó ti pẹ́ ó ti é ṣe kó ti máa wo àti máa ṣe bọ̀ òun àti kó ti máa wo ṣíṣe òun bọ̀ látọjọ́ tó ti pẹ́ ó nítorí àwọn ti jọ wà o kì í ṣọdún kan kì í ṣe méjì kódà kì í ṣe mẹ́wàá kì í sì í ṣọdún mẹ́ẹ̀ẹ́dógún eléyìí táwọn ti jọ wà tí ó sì ṣeé ṣe kó ti máa wo òun láti gbà náà pàápàá jùlọ látìgbà táwọn ti wà lẹ́nu iṣẹ́ ìjọba iṣẹ́ àdáni àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní òun ti wá ṣetán o láti fọwọ́sowọ́papọ̀ mọ́ gómìnà Lucky Orímisàn Ayédàtiwà láti gbé ìpínlẹ̀ Ondo dé ìpele tó túkàn ní orílẹ̀-èdè Nàìjíríà Ayédàtiwà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó ti tú ilé ká iyún àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n ní tó sì pé ó ṣe é pẹ̀lú èròǹgbà láti yan àwọn èèyàn eléyìí tí wọ́n tún kájú òṣùwọ̀n tí wọ́n ó jọ ṣiṣẹ́ papọ̀ túkọ̀ ìṣàkóso òun níwọ̀n sáà eléyìí tó wà tó ṣẹ́kù yìí ó sọ̀rọ̀ sọ́wọ́ wájú ó ní bẹ́ẹ̀ bá lọ wò ó láwọn orílẹ̀-èdè tí nǹkan ti ṣe dáadáa náà bí ẹ ti mọ̀ ọ́n ṣe nù bí ìjọba kan bá ti ń lọ ìjọba míì tó bá dé òun náà láwọn èèyàn tó fọkàn tán tó fi yè sí tó sì gbẹ́kẹ̀lé tí yóò pòun fẹ́ fi sáwọn àyè kọ̀ọ̀kan kí ìjọba òun ó lè bá a dùn kí gbọ́ngbọ́n ó lè bá a kàn sí i ó ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí nǹkan ń rọ̀ sọ̀mù fún lóde òní ẹ lọ wo ìpìlẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìṣèjọba wọn hmm. wọn kọ́ túlé kànká wọn wàá yan àwọn èèyàn míì eléyìí táwọn náà gbẹ̀mí lé torí ẹni tí ó lọ́hùn òun láwọn tó gbẹ̀mí lé yín o làwọn tí ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ òun lè mọ́ ní ìgbàgbọ́ nínú àwọn tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ti di dandan kí wọ́n yan ẹlòmíì tí òun náà fọkàn tán kíṣẹ́ ó lè bá a mọ́ lọ ní rẹ̀ butu ojú ìwé kẹfà ìwé ìròyìn the nation tó jáde fún tòwúrọ̀ òní. ọ̀dà ìwé ìròyìn ti the punch àkòrí kan rèé tó gbèrú tó ní àjọ efcc ẹ̀yin lẹ kó bọ́wọ́bọ́wọ́ bọ̀ mí lọ́wọ́ o tẹ ní n kó bá alákòóso fún ètò òṣùnú àtàwọn gómìnà kan. wẹ́dàn. kẹ́ ẹ bá a lè wá wáyà burúkú tẹ́ ẹ fi kọ́ wọn lọ́rùn kẹ́ ẹ sọ wọ́n dájẹ́ ògùn tẹ́ ẹ bẹ orí ẹ̀ fẹ́ẹ́. ó sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló wí ah mo fọ o. ẹni ó ti fi ìgbà kan àná rí jẹ́ aṣèṣirò owó àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà ahmed idris ó ti fẹ̀sùn kàjọ efcc pé àjàlá ta náà ẹ̀yìn nu o hmm. ó ní ṣe bí ẹ̀yin lẹ wá bá mi sọ àwọn ọ̀rọ̀ kan ńgbà táwọn sì jọ sọ ọ̀rọ̀ ọ̀hún kúnnákúnná tán lẹ wá ní kí n gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ kó di gbẹ̀ látàrí ẹni tí í ṣe alákòóso fún ètò òṣùná ńgbà náà àtàwọn gómìnà gómìnà kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ìpè títí wọ́n bá ti lè bá wọn bẹ̀ ibẹ̀ lẹ́ ti bẹ̀rẹ̀ sí rọ́bájúná tu ìwádìí sí wọn lára ó nígbà tẹ́ sì gbélé lọ́tán òun ṣe é tán ó wá dà á pọn ó ní rárá o ní nǹkan tó wá ń ṣẹlẹ̀ bí odò kìíní bá ti lè fẹ́ gbé òun lọ òun ó fọwọ́ kọ́ yín o ọlọ́wọ́ kọ́kọ́rọ́ òun ò ní í dá lọ nítorí pé ẹ̀yin àtòun ń jọ gangan ńlọ dáadáa nígbà tí Idris ń tẹ̀síwájú ó ní èmi ò mọ̀ pé bí ó ṣe ríre ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ní sọ ohun tí wọ́n ní kí n sọ náà mo sì sọ ńgbà mo sì sọ tán ló bá di wàhálà Idris àtòun àtàwọn míì ni wọ́n fojú winá àwọn ẹ̀sùn tí ń lọ bíi mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ pé wọ́n bá àná ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi àádọ́fà bílíọ̀nù náírà ó dín ìgbọ́jẹ̀ márùn-ún one hundred and nine point five billion naira ìní wọ́n ní wọ́n pa ń pọ́npọ́ nígbà tí Idris àtòun àti Geoffrey Akindele Mohammed Usman àti iléeṣẹ́ kan tí wọ́n pè ní Gezawa Commodity Market and Exchange Limited ńgbà àwọn òkò wọn dé ìgboro ayé pé ẹ wá o gbàgede ilé ẹjọ́ la wà yìí kí kálukú máa pọ̀ tẹnu rẹ̀ dálẹ̀ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n gbá lábàrá bó o ló ṣe jẹ́ àwọn bìtìbìtì owó tẹ jẹ mọ́lẹ̀ bíi ti kàlùkàlù yìí èé ṣe wọ́n ní àwọn kan náà tún wà tí wọ́n ní kó wá jẹ́rìí takò ọ̀rọ̀ yìí láyé tí wọ́n porúkọ tiẹ̀ ní Ayatollah Ahmed wọ́n nígbà wọn ka gbogbo rẹ̀ lẹ́ẹ̀ pé lọ́jọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2022 èyí ni ìwé tí Idris kọ o ìwé tí Idris kọ ń gbà náà rèé àwọn báyìí kàṣà báyìí ka òdì ń lọ̀rọ̀ mú lọ́wọ́ mú lẹ́sẹ̀ ẹgbẹ́lẹ́mùkú tó sì nù òun rèé kíkálukú máa sọ tiẹ̀ wọ́n ní ah ah EFCC ẹ ṣe kúrẹ́ o ẹ̀yin gangan gangan gangan ilẹ̀kùn ẹni kí òun kó bá alákòóso fún ètò òṣùná gbà náà òun wá ṣe tán ẹ wá fẹ́ da ọ̀rọ̀ òun ẹ fẹ́ yí gbogbo ẹrú ẹ̀ mọ́ òun lórí kò jọ o ọkọ́ tuntun tuntun ló ní kẹ́ ẹ má fi ọ̀rọ̀ kọ́ ọkọ̀ kẹ́ ẹ má fi kọ́ òun lọ́rùn wọn láwọn tí wọ́n tún wà lórí ìjókòó ìjẹ́rìgbé ọ̀rọ̀ yìí ó ní Chris Uche ti ṣe amòfin àgbà ni tí òun bẹ̀rẹ̀ sí takò tó tòbútòrò wípé ẹ wá nígbà báyìí nígbà báyìí bó o lówó ọ̀hún ṣe jẹ́ bó o ló ṣe lọ ó ní ẹ̀tàn tí wọ́n fi tan òun ipò kó ń fi kó bá òun lásán lòun mọ̀ ń pa ẹ̀ òun ò mọ̀ nǹkan kan pa ẹ̀ ọwọ́ òun rèé funfun nẹ́nẹ́ láì wọ gílọ̀fù tòun tọwọ́ bògì wọn wá ní kò burú kò bàjẹ́ ẹjọ́ ọ̀hún ó kúrewé tẹ́lẹ̀ ni kò ìkúregbò ó ti sọjí padà àwọn ó sì tọpinpin rẹ̀ dé góńgó ibi tí ohun gbogbo bá forí sọ lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ máa gbọ́ o a ṣèṣirò owó àgbà tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà tàná ahmed idrisi ó ti fẹ̀sùn kàjọ efcc o wípé àwọn ni wọ́n ní kó òun sọ báyìí àwọn ni wọ́n ní kó òun kó bá alákòóso fún ètò òṣùná tẹ́lẹ̀ àti àwọn gómìnà gómìnà kan lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm. àmọ́ lásìkò tá a wà yìí àkàrà ti tú epo. Hmm. ìròyìn yẹn lọ fà. ó gò fà o. ojú ìwé kẹwàá ìwé ìròyìn the nation ni mo wà nísìn bí n bá ń bẹ lọ́wọ́ yín ẹ̀yin náà nìṣó ń bẹ̀ kájọ lọ rẹ̀ ewu ti ń bẹ́nu ẹ̀ àkórí kan bẹ nísàlẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí ń pé a wo àwọn nǹkan kan àtàwọn nǹkan kan kó tó di pé a lè sọ̀rọ̀ lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ nẹ́ka ńlọ sọ bẹ́ẹ̀ báwọn ẹ̀já wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ náà pẹ̀lú wọ́n ní àjọ kan eléyìí tí mo rí sí tí mo gbàmọ̀ràn lórí ọ̀rọ̀ àwọn tí ń ṣiṣẹ́ nílẹ̀ Nàìjíríà ẹgbẹ́ ni wọ́n o the Nigeria Employers Consultative Association NECA wọ́n ti sọ̀rọ̀ báwọn wọ́n ní ẹ wo á wo àwọn nǹkan kan àtàwọn nǹkan kan kó tó di wípé a lè fi orí ìkòkò sọdún lórí owó òṣìṣẹ́ tó kéré jù lọ àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ wò lẹ́bàbà parameters eléyìí tó ní ṣe lára rẹ̀ ní ọ̀rọ̀ nǹkan ọ̀wọ́n gógó inflation lára ẹ̀ ní ìpàṣípàrọ̀ owó exchange rate àti èèlò ni ẹ fi ń ṣokòwò àti ṣé agbára ń bẹ̀rẹ̀ láti san ability to pay èbó nígbà tí ó ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú pẹ̀lú ìwé ìròyìn The Nation ẹni tí í ṣe adarí ní ẹ̀ka eléyìí tí í ṣe ti NECA ọ̀gbẹ́ni Adéwálé Smart Oyèrìndé ẹni tí tún ṣe ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ pé kí wọ́n wo bí nǹkan ó ti ṣẹnu re lórí ọ̀rọ̀ owó òṣìṣẹ́ tó kéré jùlọ nílẹ̀ Nàìjíríà ó ní a sọ̀rọ̀ bí yóò bá dùn ọ̀rọ̀ ni bí yóò bá tún dùn ọ̀rọ̀ náà ni a sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jẹ́ agbanisíṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti ọkàn tó ṣí àti ìgbàgbọ́ tó ń tìrètí pé bí ó bá já sí ibi tó bá fẹ́ já sí àmọ́ gbogbo bí ó bá já sí á wo àwọn nǹkan kan mọ́ra wọn kó tó di pé á wà forí ìkòkò sọdún wọn ní lára àwọn táwọn ó tún tẹ̀lé ó ní pé ó ní ìlànà kan tí ẹgbẹ́ òṣìṣẹ́ lágbàáyé International Labour Organization ILO tí wọ́n gbé kalẹ̀ lórí bí a bá fẹ́ ṣe owó òṣìṣẹ́ tó kéré jùlọ ní orílẹ̀-èdè kankan ó ní àwọn ò wọ ẹ̀wù yùn náà àwọn ò tẹ̀sẹ̀ bọ bàtà ìlò láti fi ṣe àgbékalẹ̀ rẹ̀ Oyèrìndé sọ̀rọ̀ ó ní àmọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣe pàtàkì jù táàtú wò èló ni òṣìṣẹ́ ni ó fi mọ́ gbádùn ayé ẹ̀ òun àti mọ̀lẹ́bí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni bí ọrọ̀ ajé bó ti rí ó ní àmọ̀ wípé lóòótọ́ ní tí àwọn òṣìṣẹ́ ń retí ó tóbi gan-an ẹ̀yìn tí ẹni tó gbani síṣẹ́ náà ń retí ó pọ̀ rẹpẹtẹ àmọ́ àjọ jókòó sọ̀rọ̀ ni bí ò ṣe níjọ bá bà wá níbi tí ọ̀dà wọn sọ̀rọ̀ wọn ní bàbá ti fi orí ìkòkò sọdún pé iye báyìí ńlá àsàn á wàá wo bí sísan rẹ̀ ó ṣe rọrùn bí yóò ti rọjú tí ò ní ní ẹnì kankan lára ní ọdún 2024 yìí Oyèrìndé ní n tí àwọn èèyàn ti dábàá ẹ̀ òun náà ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà ẹgbẹ́ olókoòwò TUC àwọn ní ó dábàá ẹ̀ báwọn pé àwárírú ẹ̀ rí òṣìṣẹ́ tí ó mọ̀ gbowó tó kéré jù ní nàìjíríà ó gbọ́dọ̀ mọ̀ gba bíi two hundred bay two hundred thousand naira ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà Oyèrìndé wá pé bí iṣẹ́ ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà o bí iṣẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan ó lé àádọ́ta náírà o kò burú kò bàjẹ́ kò sí ìdí òdá mbẹ́ bá a bá wo bí orílẹ̀-èdè nàìjíríà ti rí tá a sì gbé owó òun sẹ́gbẹ́ òṣùwọ̀n àwọn orílẹ̀-èdè míì tí wọn ò tiẹ̀ hmm. tó orílẹ̀-èdè nàìjíríà hmm. àti iye tí wọ́n ń gbà ó pé ò sí ìtó kéré àbí tó pọ̀ jù nú ẹ̀ àmọ́ o a gbọ́dọ̀ wo bí aṣọ wa bá ti mọ náà la ṣe gbọ́dọ̀ ràn bá a bá pa lọ ṣe kọjá agbára wa torí pé a fẹ́ jẹ́ káwọn èèyàn kan rí wa bíi pé orílẹ̀-èdè nàìjíríà náà ti gbéra ó ní à á padà wà gbéra sánlẹ̀ náà ni o lọ́jọ́ iwájú fún díẹ̀ yìí láti mọ̀ bá wa gbéra káwá tún gbéra sánlẹ̀ a gbọ́dọ̀ sọ ìgbéra wa gbé oyèrìndé ńlọ sọ̀rọ̀ báwọn ojú ìwé kẹwàá ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí nínú ìròyìn àwọn òṣìṣẹ́ òun ló ti jáde. ọ̀rọ̀ òṣìṣẹ́ kan náà tún rèé o ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ìmọ̀balẹ̀ sí. yà. ilé ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀gùn èbó ti ọbáfẹ́mi awólọ́wọ̀ university teaching hospital nílé ifẹ̀ ibẹ̀ gangan mo sì lọ ní sòsè lórí àwọn òṣìṣẹ́ tí ń lọ bí ẹgbẹ̀rún méjì tí wọ́n ní wọ́n jáwé ìjókòó gbélé ẹ̀ fún ipe kí la gbé kí lẹ jù ọmọ sẹ́yìn ẹ kò rí ẹ̀ bọ́gbó ṣé ò sí nǹkan o ọ̀gá wa. àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n gbalẹ̀ gbọdọ̀ gboko kan nígbà tí wọ́n fi ẹ̀hónú hàn sí àwọn aláṣẹ ìjọba yìí pé èéṣe o tá ẹ gbaṣẹ́ lọ́wọ́ àwọn lágádángbọ́n ṣé bá a ṣe jọ sọ sí rèé nítorí pà ń sọ̀rọ̀ wípé ẹ tí ì san àwọn owó oṣù wa kan tẹ́ ẹ sì jẹ́ gbèsè rẹ̀ lẹ̀ èyí tó kàn náà ni pé kẹ́ fún wa níwèé wípé ká mọ relé à á mú nǹkan lẹ̀ lórí eléyìí o àwo ò lè gbárù rẹ̀ o wọ́n ní níbi tí wọ́n gbé ń fi ẹ̀hónú hàn yìí ni wọ́n gbé ń sọ ọ́ di mímọ̀ ìpè ẹ̀wá náà ebá wọn kan ni wọ́n ń fi ẹ̀hónú hàn sí bó o ló ṣe jẹ́ gangan ẹni tí í ṣe adelé olùdarí fún ilé ìwòsàn kọ́ṣẹ́ ìṣègùn èbó ti ìjọba òun kí lòun gangan rí sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí wọ́n fọ̀rọ̀ wọ ìwérọ̀ pẹ̀lú ẹ̀ ẹni tí í ṣe acting director fún ti ẹ̀ka ètò ìgbanisíṣẹ́ ń bẹ̀ ó ọ̀mọ́nìjì òun ṣe àlàyé pé tọ̀ àwọn èèkàn méjìdínláàádọ́rin iná ni àwọn mú wípé kí wọ́n sì dúró àwọn ẹgbẹ̀rún méjì làwọn sọ ọ́ di mímọ̀ wípé kí wọ́n máa lọ lé àwọn ẹgbẹ̀rún méjì táwọn sì ní kí wọ́n máa lọ lé ó ní ohun tó fà á o ó ní àwọn ọ̀rọ̀ kan ń bẹ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe gbà wọ́n síṣẹ́ náà tẹ́lẹ̀ tó jẹ́ pé ìhùnrùn rẹ̀ ó ṣe ń rùn lẹ̀ tí ò tí ì tán pé ọ̀nà tí wọ́n fi gbà wọ́n bí ìgbà wọn bá rọ́ọ̀ṣì èèyàn wọ iṣẹ́ lọ́nà àìtọ́ ni láàrin ọdún 2022 sí ọdún 2023 wọ́n sì ní fẹ́ bẹ́ẹ̀ ọmọ bíi bẹ́ẹ̀ náà ìní òkójọ nígbà tó ń tẹ̀síwájú olórí òṣìṣẹ́ ọba fún orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ní ó ti ṣe àlàyé tẹ́lẹ̀ ṣáájú pé iléeṣẹ́ olórí òṣìṣẹ́ ọba orílẹ̀-èdè wa nàìjíríà office of the head of service fún orílẹ̀-èdè yìí wọ́n ní ọ̀tàlénírínwó ó dín mẹ́wàá four hundred and fifty ńlá àwọn òṣìṣẹ́ tí wọ́n ní kí wọ́n ṣe ètò gbígbà wọn ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ gbígbà yẹn wáyé àwọn kan ti lọ ti ààbò sí ìlànà míì bọ́ tí wọ́n ti gbà kọjá nǹkan tó yẹ kí wọ́n gbà ó wáá tọ́ka pé lára àwọn tó kópa níbi ààtò náà àwọn méjìdínláàádọ́rin sixty eight panels personnel iná ni wọ́n lò láti kópa níbẹ̀ nígbà tí wọ́n ṣe ètò ìgbànìyàn ọ̀hún wọ́n sì ti gba àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n wá mọ̀ bí wọ́n ṣe gba àwọn ẹlòmíì yìí ọ̀nà ẹ̀tọ́ ni wọ́n gbàgbà wọ́n wọ́n ní àti ẹni tó mọ àti dé olùnàgún ni hmm. òun náà ni ó mọ àti lọ ẹ o ó ní gbogbo bí wọ́n ti wá ń ṣiṣẹ́ fún bí odidi oṣù mẹ́rìnlá òun ó ní wọ́n wá ṣàlàyé pé àwọn kan ní ẹ àwọn ò tí ì rówó gbà o ọ̀nà wo ni wọ́n máa gbé gbà tí wọ́n fi rówó gbà nígbà tó jẹ́ pé ọ̀nà tí wọ́n gbé ọ̀pọ̀ wọn kan gbà ọ̀nà tí ò tọ́ ni hmm. lára àwọn tó fún fara káàṣá níbi tí ọ̀rọ̀ bí wọ́n ṣe ní kí wọ́n máa lọlé tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn yìí arákùnrin kan sọ̀rọ̀ ó kọ tiẹ̀ ń jẹ́ Samson Ògúnlẹ́yẹ wọn nígbà tí Samson Ogunleye yìí tí ó tẹnu bọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àgbà ni wọ́n gbà mí higher executive officer wọ́n ní òun wà lára àwọn tó fara kó o nínú náà bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ o òun sì fẹ́ mọ bó ṣe jẹ́ nítorí pé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2022 iná ni wọ́n gba òun òun sì wàá wọṣẹ́ ní ọjọ́ keje oṣù kẹta ọdún 2023 ó ní pẹ̀lú ìlànà tí wọ́n ń lò títí di àsìkò yìí àwọn ò mọ bó ṣe jẹ́ owó ń jáde lábújá ni ni òdọ́dọ̀ tàwọn ni àbí owó ò wá látàbújá rárá táwọn ò fi rówó gbà ó ní lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn mà tún wá gbọ́ wípé gbùrùgbù ẹ̀mí tún já lulẹ̀ o bí ó di ẹ̀yìn ẹgbẹ̀rún méjì òṣìṣẹ́ kó máa lọ lé lọ́wọ́ kan wọn ni ẹ̀ sì bẹ̀rù ọlọ́run wọn ni lọ́wọ́ tá a ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn ń ló sì ń gbojú wọ́n fẹ̀hónúhàn bẹ̀ lánàá tí wọ́n sì ń sọdúnmọ́ pé káwọn aláṣẹ ìjọba kí wọ́n wá dá sí nǹkan tó ń lọ ní ilé ìwòsàn ọ̀kọ́ṣẹ́ ìṣègùn ìbò ọbáfẹ́mi awólọ́wọ̀ university teaching hospital tó wà nílùú iléèfẹ̀ ẹgbẹ̀rún méjì òṣìṣẹ́ kí wọ́n máa lọ lé ẹ sì lọ́nà tí wọ́n gbàgbà wọ́n ọ̀nà tí ò tọ́ ni làwọn kan sì tún fẹ̀hónú hàn náà ipá wọn ò rówó oṣù gbà ń bẹ̀. mọ̀ fọ́ o hmm. ìwé ìròyìn the punch ló gbé o ojú ewé kejìlélógójì ló sì wà ojú ìwé kẹrin ó dín ní ọgbọ̀n ìwé ìròyìn Vanguard Nigerian Tribune tó jáde fún tòwúrọ̀ òní ìròyìn kan náà bẹ́ẹ̀nbẹ́ tí kò dùn mọ́ èèyàn nù kankan àmọ́ bẹ́yìn bá ti gbàgbé à ń bẹ lójú òpó Facebook o Facebook fan page Fresh FM Ìbàdàn FM yíyẹn small letter ni ó bá wa ẹ wá tẹ̀ka sí ẹ fọ́lò ní jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ sì tan notification yín kalẹ̀ lójú ìwé kẹrin ó dín ní ọgbọ̀n page twenty six ìwé ìròyìn the Nigerian Tribune ibẹ̀ ni ìròyìn kan tún wà tí èèyàn tún ti ń pè hehe wọ́n ní àwọn agbébọn nílẹ̀ yìí wọ́n mọ̀ tún gbé wọ́n ní àwọn agbébọn kan tí àwọn èèyàn pé àwọn fura pé adaran jẹ̀ ni wọ́n hadas lánàá ni wọ́n tún ti kọlu agbègbè kan tí wọ́n pè ní àgàtú ní ìpínlẹ̀ Benue wọ́n ní tí wọ́n sì gbẹ̀mí àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ kódà nínú àwọn èèyàn tí wọ́n pẹ́ gbẹ̀mí wọ́n ní méje mẹ́ẹ̀ẹ́dógún nú ẹ̀ ni wọ́n ti náà ti rí òkútu wọn hmm. ó jọ pé gbèsàbímú lẹ́ẹ̀kan àmọ́ nísàlẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìmíì náà tún bẹ́ẹ̀nbẹ́ẹ́ níbi tí wọ́n ti pé àwọn agbébọn wọ́n tún ti jí ẹni tí í ṣe adarí o ní ẹ̀ka tá àti rí sí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ fún ìjọba ní àpapọ̀ ilẹ̀ yìí nílùú Àbújá Federal Housing Authority wọ́n jíyàn gbé wọ́n ní atẹ́gùn tó fẹ́ tó mú kẹtẹgbẹ́ ògì tó gbé àfi kí èèyàn tó gbé èrùbọ́rù kọ́yà afọ́ o torí ẹni tí í ṣe adarí ní ẹ̀ka tí àtirísí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ nílẹ̀ yìí Hoandovar wọ́n ní ìníyàn pé ti jí gbé o látọwọ́ àwọn jàǹkóríkò tí wọ́n pe àfúrásì agbésùmọ̀mí ni wọ́n wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń wáyé níbi nǹkan bíi aago méjìlá àbọ̀ lóru gànjọ́ twelve thirty a.m. lágbègbè kan tí wọ́n pè ní Pambara ní agbègbè wọn wọ́n ní kò fẹ́ẹ́ jìnnà bíi mítà bíi igba mítà ni síbi tí àwọn ọmọ ogun tí wọ́n ti mọ̀ ọ́n ṣe ìdánidúró yẹ̀ èèyàn wò ti ń bẹ ní Buhari ní ìlú Àbújá olúìlú orílẹ̀-èdè Nàìjíríà àwọn ajínigbé ọ̀hún ni wọ́n pé wọ́n wọlé láti orí afa orí ẹnu ìloro eléyìí ti ń bẹ ń bẹ wọ́n ní àwọn ọgbà eléyìí tí wọ́n ṣe sí agbègbè wọn ibẹ̀ ni wọ́n gbà wọlé wọ́n ní tí wọ́n sì ṣẹ́gun àwọn èèyàn tó jẹ́ ọlọ́dẹ àdúgbò tí wọ́n fi wọlé kó tó adìpẹ́ jí eh, Andovar kó tó dìpẹ́ di gbé wọ́n ní wọ́n ti gbé o wọ́n sì ti pe àwọn mọ̀lẹ́bí pé tọ̀ èèyàn yín ń bẹ lọ́dọ̀ wa o bí ẹ bá fẹ́ rí gbà padà ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà three hundred million naira ni ẹ lọ wá wá wọ́n nígbà tẹ́kún pọ̀ àdúrà pọ̀ ẹ̀bẹ̀ pọ̀ gbogbo nǹkan pọ̀ ní ẹ pé ọ̀dà kò burú ẹ yọ tẹ́ẹ̀nì kúrò lórí ẹ̀ ẹ lọ rèé mú eh, ọ̀ọ́dúnrún dín mẹ́wàá mílíọ̀nù náírà two hundred and ninety million ó ní kẹ́ ẹ lọ́ọ́ mú wá kẹ́ ẹ fi wá gba èèyàn yín wọ́n ní lára àwọn tí wọ́n kó òun láti rí ọmọbìnrin tó lóyún nú àwọn ọmọ ẹ̀ mẹ́ta àgbàlagbà mẹ́ta eléyìí tó yẹ pé wọ́n mọ̀ tí ń lo bíi hmm, ọdún bíi oṣù kan lákàtà àwọn tó jí wọn gbé báyìí àmọ́ ṣe ojoojúmọ́ ni ẹ fi ń pé á pọ́n á pọ́n o wíogo yámútù tí ẹ bá tètè gbé owó ń wá wọn ni tí ó sì pé ẹ mọ̀ pọ́n àwa náà ti ń sáré sọ́tún sósì láti ṣá two hundred and ninety million láti ṣàjọ wọn ni wọn pé ọ̀dà kò burú bí àwọn ò bá ti tètè rí owó òun pípa ni o àwọn ọ̀ràn yẹn ń ṣe ń tà wọn ọmọ kálà wọn àwọn ò sì ràn yẹn ń ṣe ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn The Nigerian Tribune ni ìròyìn tí ń gbomijé lójú èèyàn ńlọ́wà. òṣèré kan rèé lórílẹ̀‐èdè wa Nàìjíríà

ìní wọ́n ń sọ ọ́ di mímọ̀ látẹnu ààrẹ bọ́lá tinubu pé ah ah gbogbo ọ̀rọ̀ tọ́mọ orílẹ̀‐èdè wa nàìjíríà ń sọ sí tinubu ọlọ́run ọ̀dàríjì yín o yí pé láàrin oṣù méje ẹ sì fẹ́ kí tinubu kó ti sáré sọ orílẹ̀‐èdè wa nàìjíríà di ìlú èbó kóhun gbogbo ti yàtọ̀ kóhun gbogbo ti dùn níyùngbàyùngbà kóhun gbogbo ti máa lọ gerege bó ṣe yẹ kó lọ wọ́n ní ọjọ́ tá a gùn káàkànrún hmm. díẹ̀díẹ̀ ládìẹ́ dìyẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àkàsọ̀ kínní sí kejì sí kẹta bí ó ṣe máa lọ́nu tí ó fi dáa alákòóso fún ètò ìròyìn àti ìtanijí ńlẹ̀ wa nàìjíríà Mohammed Idris Malagi iná ló ṣe àlàyé ọ̀rọ̀ náà ló kọ ààrẹ Bọ́lá Tinubu nígbà tó ń bu ẹnu ru ọ̀rọ̀ yìí pé ah gbogbo ọ̀rọ̀ tọ́mọ orílẹ̀-èdè wa nàìjíríà ń sọ etí àwọn òdì àwọn ń gbọ́ ṣùgbọ́n o ìjọba Tinubu mọ nǹkan tó ń ṣe ó sì ń ṣe ìlú yìí dáadáa ó ṣe létò ó ní kódà tí ààrẹ ò bá tí ì yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo pẹntiróòlù ni àbámọ̀ pé nǹkan ọ̀bá ti bọ́lé wa lẹ́yìn ọrùn tí kálukú wọ̀ ọ̀bá ti mọ ìbá abíadé dúró lásìkò yìí o ó ní ẹ jẹ́ kí n ràn yín létí ipe ìjọba Bọ́lá Tinubu oṣù keje rẹ̀ rèé o lọ́fíìsì ó ní kò sí àtúnwí asán kankan ju pé ohun tẹ́ ẹ̀ ń retí àárín oṣù mẹ́fà kọ́ gbogbo ó wà á àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ tá a ti ń ṣe yìí ńgbà gbogbo ó bá fi kórajọ papọ̀ ẹ rí i pé yọ padà wàá mú yes fún orílẹ̀-èdè wa nàìjíríà ni gbogbo nǹkan tá à ń lé pátá iná ni ó wá yọrí sí rere gbogbo ibi tẹ́ ẹ fẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kó tọwọ́ bọ̀ láti mú kí ìlọsíwájú ó tètè bá orílẹ̀-èdè yìí á ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn ọ̀sọ́kà lẹ́bàá ẹ̀ ni wọ́n á gbé ìròyìn kan sí tí wọ́n ní Sunday Ìgbòho Ìgbòho ṣá ó ní ìjọba nàìjíríà ó mà dọwọ́ àwọn tó gbẹ̀mí àwọn ọba aláyé lẹ́kìtì ẹ bá wa wá wọn jáde bẹ́ẹ̀ bá gba ìwé ìròyìn the punch mú ẹ bá ń bẹ̀. nípínlẹ̀ Ògùn wọ́n ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ ọ̀hún ti ké pe ìmọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn lọ sílé ìwé wọ́n ní pé àwọn bàbá jánítọ̀ tí ẹ kàn mọ́ gbé sẹ́nu ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n gbìyànjú o àmọ́ tí ń bẹ lóde lọ́wọ́ yìí ó kọjá jánítọ̀ Hmm. ẹ máa kó àwọn àmọ̀tẹ́kùn ẹ lọ́ọ́ rè máa pín wọn sáwọn ilé ẹ̀kọ́ káàkiri nípínlẹ̀ ogun. wọ́n ní àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ìpínlẹ̀ ọ̀hún àwọn ni ó dábàá bẹ́ẹ̀ látàrí ìjínigbé olójoojúmọ́ léyìí tó ti gbogbo ní tìbútòrò ilẹ̀ wa Nàìjíríà ẹni tí í ṣe abẹnuganlé ọ̀nàrẹ́bù Olúdàísí Ẹlẹ́mìdé òun ló sọ di mímọ̀ lásìkò ìgbà tí ń dáhùn sí ọ̀rọ̀ àwọn èèyàn lórí pé ẹ dákun ọ̀nà wo làá gbà tá a fi ní jẹ́ hmm, èèyàn tí ó ṣàforígbà jínigbé àti finish ní ṣètùtù ọ̀la tó ti gbajúgbajà lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ẹlẹ́mìíde pé n tí ò le kọ́ ọmọ ìwọ́ bẹ́ẹ̀ ṣé bí àwọn àmọ̀tẹ́kùn àwọn èèyàn ní nǹkan wọ́n ní àkàbá ẹ̀wọ̀n sànpọ̀nà túdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yanjú àwọn àmọ̀tẹ́kùn náà àwọn ni ẹ lọ rè mọ́ kó sáwọn bó ṣe méjì méjì ẹ fi mọ́ ha ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan láti primary o títí dé girama ẹ mọ̀ fi há wọn àtàwọn ilé ẹ̀kọ́ fáfitì náà ẹ mọ̀ fi há wọn kí wọ́n fi mọ̀ ṣe àbójútó àti ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ṣé ń bẹ́ńbẹ́ ká lọ ká dé bí ọba wá sí. òun rèé bá a ṣe lọ sí ojú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch ìròyìn tó lè bá wa ọ̀rọ̀ tó kan gbogbo agbọ̀ngbọ̀n ni ká wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ wọ́n ní owó ọ̀yà tí wọ́n máa ń san fún àwọn ìpínlẹ̀ tí iléeṣẹ́ tó ń wakùsà ní ìpínlẹ̀ máa ń san wọn ní ṣẹ́gbọ́ àwọn òǹwakùsà lórílẹ̀‐èdè wa nàìjíríà jẹ̀jọba àpapọ̀ ní tírílíọ̀nù méjì owó náírà àmọ́ kan wá wà ńbẹ̀ tó wá burú jáàyè o tó jẹ́ pé tó bá dún gbẹ̀ tán náà ni máa ń kan àwọn ìpínlẹ̀ ṣùgbọ́n tó bá ń dùn kì í kàn wọ́n gbà náà o hmm. ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ó ti fòfin dè wọ́n pé ẹ wá ẹ̀yin ìjọba ìpínlẹ̀ ẹ má gbẹnu sí nǹkan tí ò ṣeé gbẹnu sí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbẹ́nu sí ẹ̀kọ́ gbóná ni o hmm. ó sì lè bóyin láwọn owó ọ̀yà tí wọ́n máa ń san ẹ má bá wọn gbà kì í ṣe tiyín ẹ sì láṣẹ lórí àwọn òǹwakùsà ọ̀hún gbogbo ẹ̀tọ́ tó tó àti èyí tó yẹ tí wọ́n lè san àpò tíá ìjọba àpapọ̀ àpò wa ńlọgbọ́dọ̀ máa dé sí. owó tí wọ́n wá ń wọ ọkọ̀ bàálù lọ sí ìlú London àti ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní ó ti fò fẹ̀rẹ̀ lọ sí ìdá márùndínní ọgọ́ta fifty five percent ń ló feré sókè lásìkò táwa yìí wọ́n ní ọlọ́run ṣàánú wa o àti rìnrìn àjò rèlú èbó lásìkò yìí ọmọ àtún kanrin máa pa sí ní gbogbo ìgbà ọlọ́run ni kó là wá ọlọ́run ni kó gbà wá ń bẹ̀ o èyí ń bẹ ní gbàgede ojú ewé kẹrìndínlógójì ìwé ìròyìn ti the point tó jáde lónìí lẹ́bàá ẹ̀ lójú ewé kẹfà ni wọ́n ní ìpínlẹ̀ èkó àti ilẹ̀ China wọ́n ní wọ́n ti jọ ń ṣe àwọn iṣẹ́ alágbára kan àjọṣepọ̀ tó lóòrìn tí yóò mú èéwù rẹ̀ jáde wá ń ló ti ń lọ láàrin wọn báyìí wọ́n ní àwọn ọmọlẹ̀ China yìí àwọn Chinese àti ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé sanwó ni wọ́n jọ ṣe ìpàdé àpapọ̀ kan ní ọjọ́bọ̀ Thursday àná níní ìrìn àjò sílẹ̀ China wọ́n níbẹ̀ ni wọ́n gbé lọ sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan yìí pé ẹ wá o ṣe àwọn afárá ẹlẹ́ẹ̀kẹrin òkè odò Fort Milan Bridge léyìí tí wọ́n ń ṣiṣẹ́ àkànṣe ẹ̀ lọ́wọ́ wọn ni láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ yóò ṣèṣore nítorí wọ́n ti ṣe àwọn àtò rẹ̀ kí wọ́n múṣẹ́ ṣe lákọ̀tún lórí rẹ̀ ńlọ́kù wọ́n ní wọ́n tún wọ́n ń wá ọ̀nà bí wọ́n ṣe ṣe ọkọ̀ ọba ọkọ̀ orin rélùwéè tó jẹ́ pé yọ́ọ́ máa kọjá báyìí bí ìgbà tó jẹ́ pé ọkọ̀ tó ń rìn lórí ọ̀dà ńlọ́ ni ẹ̀ ní gbọ́rọ̀ nǹkan kan ó dìgbà tó bá tó dún kẹ́ ẹ tó mọ̀ pé ọkọ̀ orin rélùwéè mà ti kàn yín lára wọn nígbà náà làwọn èèyàn wọn á mọ̀ pé àlóòótọ́ ìpínlẹ̀ èkó ń tẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà ò gọ́ra wọn ìgbà ọ̀tún sì ti ń bọ̀ wọ́n ní àwọn ọkọ̀ orin rélùwé ọ̀hún á ti rìnrìn àjò lọ sáwọn ìlú ńlá àti bí wọ́n ṣe ń lò ń bẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè wa nàìjíríà náà wọn ò forí warun mú wípé kí nǹkan re kó má jẹ́ tiẹ̀ náà yàtọ̀ fún ọkọ̀ orin rélùwé èyí tó jẹ́ pé bó bá ti yọ mọ́kọ́lá ara omi ò ní lè sùn mọ́ hmm. wọn ní irú yun ìgbà ti sún kúrò lórí ẹ̀ ti tọ̀tún láàmú lò báyìí ńgbà wọn bá ti parí iṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin náà rí o kó bá wàá lè da ń làwọn náà rìnrìn àjò fún láti lọ ṣiṣẹ́ tọ́ ojú ewé kẹfà ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ni ìròyìn yẹn sọ̀ka ẹ̀ kalẹ̀ sí. bí a bá lọ àìkú dé hmm. bí ẹ bá wojú àgọ́ yín ẹ rí i pé ó ti gbéra tán sí ìṣẹ́jú bíi méjì mẹ́ta àmọ́ gbogbo ohun tí ó wà ní àyín àmọ̀ràn lèmi ìkádì ẹ̀ ẹ̀jẹ̀ á jẹ́ ikọ̀ ojúla lákànfì sọrí ìtaláwà ìtaláwà lórí ṣúyà àti gòkè nìkan ẹyọ kan dandan kọ́ lọ́wọ́ yìí o bíta ọ̀bá ṣe é lọ jókòó sínú ilé ìta ti dùn àgbọ́dọ̀ sọ̀míì ọba á mọ̀ pé iṣẹ́ ìta ni wọ́n ń ṣe gbogbo ntọ́ bá tọ́ tó yọ ṣe pé a kò gbégbé sàbí gbogbo àwọn jíjẹ fínfín wíwẹ̀ nǹkan kan àwa yìí jésù ni ó ẹ sì ẹ lè pé képe jésù náà ẹ lè pé ànábì ẹ sì lè pé àsọ̀rọ̀dayọ̀ náà ẹlẹ́rìí ìpín gbóńtà bá ṣàlè ṣe láti fi dáàbò bora wa ní ìsìn ìwọ náà tún pèlè lẹ́rìí ìpín o la gbọ́dọ̀ ṣe jésù ni. òun lè ìpín hmm. wonderful jésù ni. Ah, ó dágbére agodi o. <laughs> ìpàdé wa ládùn àti lóyin ni ló gbé ah, tọ́lọ́hún. ẹ jẹ́ àpawọ́pọ̀ ká sowọ́pọ̀ fún àwọn ikọ̀ wa àwọn ọmọ tí mo train <clears throat> àwọn super eagles mhm. ah, torí wọn ni èmi gan fẹ́ gbéra màá sáré ìrìn àjò eh, <laughs> akọ́nimọ̀gbà eh, pizero <laughs> a lọ bá pizero <laughs> àtòun àti àwọn agbábọ́ọ̀lù wa angola hmm. mm. ṣé ẹ gbàgbé ìtàn kan ń bẹ́ńlẹ̀ o láàrin àwa àti Angola hmm. Hmm, nǹkan kan bẹ́ńlẹ̀ tó sì jẹ́ pé ṣé ọdún 1991 kọ́ nìyẹn oníyèsọ yìí o mhm. wọ́n ti gbé wá tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà náà kọjá bẹ́ẹ̀ bá ti rántí gbogbo ẹ̀ ṣe rántí ọ̀pọ̀ ara jì hmm. ṣe rí oró nǹkan tó wá wà nílẹ̀ lórí pápá ẹ jẹ́ ká wàá lọ gba oró nǹkan yẹn lára Angola lórí pápá nípasẹ̀ lílù wọn lálùbomi pẹ̀lú góò tó pọ̀. ó parí. lónìí àwọn ọmọ tí mo ti kọ́ níṣẹ́ Trost Ekong gbogbo wọn báyẹn Lookman eh, Yekini gbogbo wọn yẹn